àfẹ̀dóyà o àsìlè ó yá àfẹ̀dóyà o àkàdóyà bọ́mọ tó lọ́kọ ó yẹ ó ní bọ́mọ tó lájà ó yẹ ó ní ìbára làá. ṣòyí ẹ̀yìn rẹ̀ akọ́mọpọ̀ òkọ̀ kò ní dorí kọ́ lẹ́nu ogun mọ́yàn lọ́kọ̀ọ́kò lọ má gbàgbé ìwà májòkò rẹ̀ oṣù kódéré alẹ́ jẹ́ ló jẹ́ inú oko dídó ṣe kókó òun ló mú ní rojú rè ọkọ alátẹ̀dórè lọ́kọ̀ àjídórè lọ́nẹ̀lẹ́ ṣàbí àdúrà. alága tó rèlé ọkọ. bí ọba ó tún fi àfọ̀bàjẹ́. aláfẹ́ tó rèlé ọkọ. ẹ̀yìn rẹ̀ ò ní bẹ ní onígbàgbà kò ní ilé ọkọ kò ní nìkan gbénu lé bí ẹ̀rọ. ọmọ ilé ní aládìwá rí pè rán níṣẹ́ ọ̀gẹ̀dẹ̀ kì í jẹ́ ń play mi ká fi pa àwọn èèyàn wa wọlé ṣé dáadáa ni mo bá yín ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí abala ètò yìí ṣàlàáfíà lẹ wà ẹ kújọ́ mẹ́ta kan ṣé ẹ miss mi púpọ̀ èmi miss yín o tẹ́yìn ò bá miss mi hmm. ẹ jẹ́ tún play mi fún wa ẹ má bínú mo ṣe máa máa wá ni. Oh. akérèjáyé arìnrìnwò wọ òbò ejò tí ń ṣọ́ni tí kì í ṣẹ̀jẹ̀ kókó nìyẹn òkùnkùn kì í kù kókó má rí náà òbò ìṣọ̀lá bó bá sùn èmi ni o máa rí àìrí mi o máa lè sùn hmm. kó má lè sùn bí akọ yẹ. Ah, ah. Orixá de iṣẹ́ oko lọ bá. Ẹ Àyìnkẹ́ Gold. Ìyàmínà ló máa jẹ iṣẹ́ oko ṣe òwò yìí. Adéyẹmọ. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò èmi Àmínà ló máa jẹ. Olúwakẹ́mi. Ẹ̀ka bọ̀ ẹ̀ka bọ̀. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò. Olúyọ̀mọ̀. omi lodó ló fi kọ ọ̀rọ̀ jọ òwò yìí lodó ló fi gba kókó òun lodó ló fi gba adé ọba èmi aya rere lọ́ọ̀dẹ ọkọ ò máa gbóúnjẹ lásìkò máa tún pọ́kọ́lé balẹ̀balẹ̀ máa kákọ́ sókè máa finú ṣoyún máa ṣàbíyamọ máa fọkọ̀ lọ́mú máa fọmú fọmọ máa tọ́jú ilé máa tọ́jú ẹbí èmi mo ṣẹ́gun sí èmi la gbogbo iṣẹ́ o bá rẹ bọ́ ṣe òkùnkùn èmi àtàná máa jẹ wa ni ta ni ẹ ti dé e àwọn àjẹ́. bá a ti ṣe oògùn ìmì àmínà ló máa jẹ iṣẹ́ oko ṣe oògùn ní fíìsì gbogbo iṣẹ́ oko rẹ bá a ti ṣe oògùn ìmì àmínà ló máa jẹ. ṣẹ́ni òjò bá rọ̀ wá gbọ́ ọlá I love you. ṣe oògùn ìmì àmínà ló máa jẹ iṣẹ́ oko ṣe oògùn ní fíìsì gbogbo iṣẹ́ oko rẹ bá a ti ṣe oògùn kò sí lọ síwájú láì sínú dídùn oko ò má tọkọ lẹ́yìn láti ṣàṣeyege ẹ̀rù ò bà mí mi ò yọ sọ ọkọ lè jù má lo gírísì lógun bí ìjẹsìn mi ò ṣojú má tọkọ lẹ́yìn láti kéré oko má tó kó láti kéré ògbò ṣé kò yẹ kí n jèrè ọkọ o iṣẹ́ oko ṣe ògbò nífi Oh my God, oh my goodness. Hello? ṣe ti rí nǹkan táwọn pípì máa ń ṣe hello. hello. ṣé ẹ̀ ń wo ẹ̀ ń wo ṣó yìí ṣá. hello. ṣé ẹ̀ ń wo ṣó yìí. hello mo ń wò. ìgbà tẹ́ ẹ̀ ń wò ó ṣe tí níbi tí mo ti ń sọ̀rọ̀ àbí mo ń kọrin kí lẹ̀ ń pè fún. ìyọ̀nù kọ́lẹ̀ gbẹ̀nù kọ́lẹ̀ gbogbo bí a ṣiṣẹ́. mo bá wá gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ káàbọ̀ sí orí abala ètò yìí ẹ̀mí ò fẹ́ pẹ́ lórí ètò yìí nǹkan tí mo mú wá lénìí o ní ẹ bá ti rí àkọlé ètò yẹn mo sọ wípé gbogbo ẹ̀yin tẹ lóko kékeré lọ́kùnrin ẹ jọ̀ọ́ wá wa bẹ ṣe ń lò gbogbo ẹ̀yin obìnrin tí ọkọ yín lóko kékeré yàtọ̀ sí èyí tó ti fi òbu ẹ̀bí ọmọ mẹ́rin tó wá jẹ ìranù lèmi kà yẹn sí after ọmọ mẹ́rin tó wá ń sọ pé ó kó ọkọ ẹ̀ kéré ó yẹ kó ti mọ̀ ṣé bí òbò tiẹ̀ ṣe rí nígbà tó tó ti bímọ rárá ló ṣe rí nígbà tó bímọ mẹ́rin àfi tó bá yẹ pé operation ló fi bímọ tí ò bá jẹ́ yẹn ni bó ṣe ń ṣe ọmọ ẹranko bẹ́ẹ̀ ló ń ṣe ọmọ ènìyàn bí ọkọ ẹ náà tí ó ṣe ní changes lórí ara okó ẹ bẹ́ẹ̀ náà ni wọ́n máa rí nínú òbò ẹ so kò sí pé Àbújá kò sí ní ọrùn ọ̀pẹ ìwọ gan ló tiẹ̀ máa ní lórí òbò ẹ yàtọ̀ sí ọkùnrin jù so yàtọ̀ sí àwọn yẹn but àwọn tó jẹ́ wípé wọ́n ní okó kékeré wọ́n dẹ̀ ń gbádùn ẹ̀ báwo náà ṣe ń ṣe ẹ bá mi wá kọ́ àwọn obìnrin tí wọ́n ní problem because problem yẹn pọ̀ àwọn èèyàn ń pè mí àwọn ọkùnrin míì gan ó ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn wọ́n jẹ́ kó máa ní complaints ó jẹ́ kó máa ní pé bóyá wọn ò fẹ́ máa sá fún ìyàwó wọn sá fóbìnrin níta ẹ̀yin ọkùnrin tí ẹ ní oko kékeré báwo lẹ ṣe ń lò ẹ wá kọ́ wa ẹ̀yin obìnrin tí ọkọ yín jẹ́ oko kékeré báwo lẹ ṣe ń do kí làwọn challenges tẹ̀tì ẹ̀ máa ń face pẹ̀lú pé bí ọkọ yín ní oko kékeré ṣé ẹ máa ń gbádùn ẹ̀ àbí ẹ̀ ní gbádùn ẹ̀ ẹ rántí pé mo sọ̀rọ̀ nípa ehm, communication pé good communicator báwo lọkùnrin ṣe lè jẹ́ good communicator nílé mo sì máa sọ ti side obìnrin bẹ́ẹ̀ nǹkan kan tí mi ò fi kún láàárọ̀ yìí ni wípé ìwọ ọkùnrin náà tí ó eh, bá máa jẹ́ a good communicator nílé ó ń láti ní àwọn tó dẹ̀ fẹ́ kí obìnrin lísìn sí ẹ ó láti ní àwọn qualities kan tó máa ní á láti jẹ́ pé obìnrin yẹn tó bá ti ń lísìn sí ẹ tẹ́lẹ̀ kò fail kò regret pé òun lísìn sí ẹ dẹni wọn náà láti jẹ́ ibì kan tó wà ní live tí obìnrin yẹn máa look up to you mm-hmm. so mo ṣì máa padà wá síbì yẹn pọ̀ yẹn kọ́ ni mo fẹ́ sọ nírọ̀lẹ́ yìí ní tí mo really fẹ́ ṣe nírọ̀lẹ́ yìí ni oko kékeré ẹ̀yin ọkùnrin tí ẹ ní oko kékeré báwo lẹ ṣe ń lò ẹ̀yin obìnrin tí ẹ ní tí ọkọ yín ní oko kékeré kí làwọn eh, ìpèníjà tí ó dojúkọ yín kí làwọn nǹkan tí ojú yín máa ń rí báwo lẹ ṣe ń do eh, ṣé ó ti kéré kẹ tó kẹ tó wọlé ni àbí after tẹ wọlé kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe ń ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nínú condition ẹ wá kọ́ wa torí kò yẹ kéyẹ pé mi ni mo máa sọ all the time bóyá tẹ̀yin bá ní another means e, ibi tẹ̀mí mọ̀ èmi ti sọ ẹ̀yin tún lè ní ọdá kíní tẹ́ fi lè sọ fáwọn èèyàn tó ní irú problems yẹn because mo láwọn èèyàn lọ́wọ́ púpọ̀ tó dẹ̀ jẹ́ pé the reason tí wọ́n fún mi ni wípé ọkọ̀ àwọn olóko kékeré làwọn fi fẹ́ tẹsẹ̀ síta ìmíì mo máa ń sọ fún pé kò jẹ́ ní because ẹni tó ti dó tó ti bímọ mẹ́rin fún tó ṣẹ̀ṣẹ̀ wá ń kọ̀ọ̀plẹ̀ polóko kékeré bóyá nǹkan tó lè complain pò lókè kékeré ó mì pé o ti lọ dó míì tó wá ti rí ìyàtọ̀ nínú <coughs> tó ti wá rí ìyàtọ̀ nínú méjèèjì o kò lè déédéé dìde ẹntẹ ti bímọ mẹ́rin fúnra yín kò ní à ah, okó ẹ ti kéré jù okòwò ló fìlì òbò ẹ tó fi mọ̀ wípé okó eni to ń to tó bímọ mẹ́rin ó kéré jù then àti ẹ̀yin tí ẹ̀yin tí ìbímọ fúnra yín tẹ́ ń déètì obìnrin tẹ́ ń déètì ọkùnrin tó lókè kékeré ìjẹ́ lè ti torí okó kékeré fi ọkùnrin le kí ni mo fẹ́ kẹ́ kọ́ wa the number to call is plus four four seven four zero four eight five one two three four then ẹ̀yin obìnrin kí ni àwọn challenges tẹ̀ ń tojú kọ lórí ṣàbàríkòlò ìwọ tó bá mọ̀ wípé mi ìrírí fẹ́ máa ṣe matchmaking lórí program mi mọ́ but strictly èní fún obìnrin ní diaspora tó bá mọ̀ wípé òun find it difficult láti lọ sórí ṣàbàríkòlò ó ní ó advantage àti opportunity láti pè mí nísìnyí tí mò ń ṣe ètò lọ́wọ́ láti fi ara ẹ̀ lẹ̀ ẹ má gbàgbé pé lórí ìkànnì yìí àwa kì í dárúkọ tó bá jẹ́ Wùnmí Òbówùnmí tó bá jẹ́ Ṣẹ́gun eh, tó bá jẹ́ Wùnmí eh, Okòwùnmí tó bá jẹ́ Ṣẹ́gun Òbóṣẹ́gun àwa ò dárúkọ lórí ètò yìí a máa ń fi òbò àti okó àti ẹpọ̀n ọyàn a máa fi ń garnish àwọn orúkọ wa ni a fẹ́ mọbi tó ti ń pè èmi nìkan ni mo lè mọbi tó ti ń pè ṣáàsọ nǹkan tó fẹ́ tó bá obìnrin ni mo fẹ́ kọ́ pè fún matchmaking ní indaspora, not um, naija naija tó bá fẹ́ naija wà naija ti padà gbogbo èyí tẹ́ ń complain pé kò sí germany kò sí kò sí nàìjíríà kò sí pé ó ti wà lórí ṣàbáríkò ló padà so gbogbo ẹ̀yin obìnrin ní tí mo fẹ́ kẹ́ pè ẹ̀yin tẹ́ bá ní okó kékeré ẹ̀yin lọ́kùnrin tẹ́ ní okó kékeré ẹ jọ ẹ kọ́ wa bí ẹ ṣe ṣe ẹ ní láti dárúkọ yín ẹ kò sọ fún wa ẹ ní okó kékeré bóyá ìyàwó yín complain báwo ni um, ẹ ṣe ń ṣe ẹ̀yin obìnrin náà tí ọkọ yín ní okó kékeré kí ni ọgbọ́n tẹ̀ ń dá sí báwo lẹ ṣe ń ṣe èèyàn kan ní okó kékeré is ẹ̀rọ ẹ má ní ẹ̀rọ o ẹ ó depend bí wọn bá ṣe mọ̀ ọ́ lò ó ẹ má sọ pé ẹ̀rọ o so ẹ jẹ́ káwọn èèyàn kọ́ wa hello hello hello hello hello ṣé okó kékeré lẹ́yìn ni. bẹ́ẹ̀ ni. báwo kí ló dé kí ni definition okó kékeré kí ni size oko yín medium large small. Ah mi ò lè ṣe oògùn bọ̀ tí ó kéré. ó kéré báwo lẹ ṣe wá ń lò ṣé ìyàwó yín máa ń complain àbí kò kí ń complain. ìyàwó lò mí complain o máa ń gbádùn ẹ. báwo lẹ ṣe. ló fà á bí mo ṣe lè fi pé màá ní ìṣọ pé mo rò máa ń fi àwọn mi dáadáa. á hmm. dà tó bá ti dà báyìí ti dà màá dìde màá lọ fi ọ́ìlì sí i bá ti fi ọ́ìlì sí i aṣèlè díẹ̀ á lè lọ á lè gbádùn. ẹ máa fi ọ́ìlì sí ṣókó kékeré lè máa fi ọ́ìlì sí bẹ́ẹ̀ ni. tẹ bá wá fi hàn sí ọkọ kékeré tó bá wá gbé sínú obìnrin ó máa fi pé nǹkan kò wọ ara òun. ẹ nítorí pé ìyàwó àti àgbà ìdí ẹ̀rẹ̀ máa ń dra yìí. oh ok bí ó ti wọ menopause. torí ẹ torí ẹ ni ó ṣe máa ń kọ ní dáadáa bọ́ máa mẹ́sì pé ó kọ́ ọ̀ ní sọ́fíìsì tó ń gbọ́n àtẹ̀rọ̀sà rẹ̀. ok tó bàtẹ́ ti máa bá gorí ẹ̀ ó máa gbádùn nínú. ok so bẹ́yìn ṣe máa ìyàwó yín dẹ̀ máa ń kígbe ó ń gbádùn ẹ̀ báwo lẹ̀yin ṣe máa ń mọ̀ pé ó ń gbádùn ẹ̀. ẹ but tẹ bá ti fi ọ́ìsì ara oko kékeré mọ ẹ má bínú o bóyá mò ń béèrè jù tẹ bá ti fi oko òkèrè gan tẹ bá fi ọ́ ìtọ́ ìbá pọ̀ jù lára ẹ̀ kò ní sí eh, friction bẹ́ẹ̀. máa ń fi sí tó yẹ pé yẹ torí pé òdì ẹ̀ táìpì díẹ̀ Eh, eh, ẹ bọ̀ tí o tẹ bá lóko kékeré tí díẹ̀ bá tight tẹ bá lóko kékeré tí díẹ̀ bá tight kò yẹ kó ní problem láti wọlé náà. ẹ bí mo ṣe bẹ̀rẹ̀ láti mo ṣe máa ń lo fún yẹn láti bẹ̀rẹ̀ sọ́dẹ̀ ìgbé mi lára bẹ́ẹ̀. ok ok ẹ ṣe the number to call is ẹ jẹ́ ká gbé call mi the number to call is plus four four seven four zero four eight five one two three four fún ẹ̀yin tẹ́tí pé yẹn ẹ lè pè padà n tá à sọ ẹ̀yin obìnrin náà tí ọkọ yín ní oko kékeré báwo ni ah mi mo gbàgbé láti béèrè lọ́wọ́ ẹni pé báwo kí náà ṣe máa ń prepare obìnrin yẹn ṣé wọ́n máa ń gbé pillow sábẹ́ ìdí ẹ̀ ní àbáwo náà ṣe máa ń raise because oko kékeré níbo ló fẹ́ dé ní ara obìnrin báwo lẹ ṣe ń ṣe ẹ̀yin obìnrin tí ọkọ yín ní okó kékeré báwo lẹ ṣe ń ṣe ẹ̀yin ọkùnrin náà tẹ ní okó kékeré báwo lẹ ṣe ń ṣe ní títa ṣe ń sọ eléyìí ni pé mo ní àwọn cases kan lọ́wọ́ mi tó jẹ́ wípé ehm, àwọn àwọn àwọn obìnrin wọn ló sì ń complain jù pé okó ọkọ àwọn kéré ó dẹ̀ ń fa problem tí bá play àwọn voice note kan sí yín síta ẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀rín ẹ máa wà surprise pé a lot of things ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run wọ́n rí complain gan pé ó kó ọkọ̀ àwọn kéré pé tó bá tiẹ̀ wo àwọn lára wọn ò kí mọ̀ pé nǹkan kan mọ̀ mo mọ̀ wípé ó máa ní system system téèyàn fi ń do oko kékeré hello. hello. hello ẹ so máa hàn ṣé ọkọ tiyín ló kó kékeré àbí ẹ̀yin ti bá oko kékeré pàdé rí. the number to call ẹ má pè mí anyway mo ti mọ nǹkan tí mo máa ṣe fún yín ẹ má pè mí ṣeré o ẹ má múnú bí mi o ẹ mọ̀ pé mi kì í pẹ́ bínú o ẹ má múnú bí mi mi ìdẹ̀fẹ́ kétò yìí pẹ́ ẹ má múnú bí mi o kí n tó tẹ̀ kí n tó ẹ jẹ́ kí n tẹ̀ kọ́kọ́ ti gbé call mi for now iléeṣẹ́ danabit ilẹ̀ danabit wà available ilẹ̀ um, ìbẹ̀jú lẹ́kì four million tó bá fẹ́ sanwó outright payment is four million tó bá fẹ́ sanwó instrumentally is four point five wàá san ní ẹ̀mẹ́ta so ilẹ̀ yẹn ò dẹ̀ pọ̀ wọ́n ṣe promo lọ́wọ́ after i think a month àbí two weeks promo máa tán wọ́n ló máa di six million so ìwọ tó bá fẹ́ rà sí opportunity láti rà òun ni ó wà ní um, four million per plot wàá dẹ̀ san thirty five thousand owó deed of land then four point five tó bá fẹ́ san ní ẹ̀mẹ́ta pẹ̀lú thirty five thousand owó deed of land but wọ́n ní lẹ́ẹ̀mẹ́ta yẹn àwọn sọ wípé three months pé mi máa bá wọn sọ pé kí wọ́n jẹ́ kó jẹ́ six months because mo ò rí any sense nínú pé kéèyàn fẹ́ sọ four point five million lẹ́ẹ̀mẹ́ta kó wá fi ehm, three months san mi ò fi bẹ́ẹ̀. hello hello ma hello ṣé ẹ̀yin ni ẹ ti ṣe lẹ́sìpírẹ́sì oko kékeré. yes ma. ok báwo lẹ ṣe ń do. nílùú táwa wà o. Hmm ní pé ọkùnrin tó bá lóko kékeré hmm. a ní ìkàkà sí sóde mọ́tì ni wọ́n ń pè àtọyìn. Hmm. màmá ẹ má ẹlò ẹlò ẹlò ẹlò ẹ sọ fún wa bẹ ṣe ń do kékeré ẹ má kọ wa lóògùn bí ẹ sọ fún wa bẹ ṣe ń do okó kékeré sísítẹ̀mù wo lẹ fi ń do. ok hmm. ok ma okó kékeré tó bá jọ pọ̀ ẹ̀ ó máa gbókò ẹ̀ sẹ́nu tó bá ti kàrẹ́ ẹ̀sẹ̀ dáadáa tó o mú okó ẹ̀ bó ṣe yẹ kó bó ṣe tó àbí bó ṣe yẹ ọkọ ẹ máa gùn mm. mi ò understand tó bá mu okó okó ẹ máa gùn. hello. hello sista Yinka ẹ kúrọ̀ lẹ. ẹ kúrọ̀ lẹ o ṣẹ́yìn ló kó kékeré sà. bẹ́ẹ̀ ni. báwo lẹ ṣe wá ń lò ó. mi ò dẹ̀ ní problem pẹ̀lú ìyàwó mi even pẹ̀lú àwọn gẹ̀ẹ́sẹ̀ mi tí mo mí gan mi ò ní problem pẹ̀lú wọn because missionary. lè máa ṣe èmi wọn sábà lò fún wọn. okay màá dẹ̀ gbé pílò sí sálẹ̀ ok. mo máa ti lo missionary pẹ̀lú pílò ihun tí ò bá ní rí nítorí lẹ́nu gan tẹ́lẹ̀ máa jáde lẹ́nu. ok ẹ bọ̀ tẹ́ bá. mo máa dẹ̀ lo mo ń gbọ́ ẹ mà. mo ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ. tí máa dẹ̀ tún fẹ́ lo lazy gẹ̀ tó máa sùn kalẹ́lẹ̀ mm. mo máa gbé pílò sí abẹ́ mi pílò yẹn máa púṣẹ̀ sókè. ok. so tó bá ti púṣẹ̀ sókè tó máa ń gbẹ̀yìn wọlé ó máa máa kan èmi kan máa fi ẹ̀ pé òun kan disport ẹ̀ nínú báyìí tó máa máa ké even ọwọ́ kan gan máa máa fẹ́fọ́ kankan gbá mi mú lẹ́yìn báyìí. ok how many pillows lẹ máa ń fi sábẹ́ ẹ̀. ma. how many pillows lẹ máa ń fi sí abẹ́ ẹ̀. no ẹ máa fi pillow ju àwọn lọ hmm. but pillow tó máa wú tó máa wú tó máa púṣẹ̀ sókè lèmi máa ń lò. báwo lẹ ṣe máa wá hàn gẹ̀ẹ́sì ẹ̀ ṣe eh, missionary style all the time no no kì í ṣe missionary style nǹkan bọ́ missionary style yẹn ó máa ń dé kó fi ẹ eh, kó fi ẹ kó dẹ̀ ètè kọ́. ok. so alẹ́ máa ń ṣe dọ́gì náà bọ̀ dọ́gì yẹn màá ti kọ́kọ́ ṣe missionary síwájú sódà tó dẹ́ kó gbẹ ti wet kó tó di pé ó dé dọ́gì yẹn. ok. because tí mo máa ń kọ́ fi dọ́gì yẹn bẹ̀rẹ̀ ó máa máa ta kí ló yẹ kí ló máa ta tẹ bá fi dọ́gì bẹ̀rẹ̀ nígbà tó kó yín kéré. abẹ́ màmá abẹ́ màmá ta wọn màmá parí abẹ́ ń ta. kí ni rísì tàbẹ́ fi ń ta dá mi pé ẹ̀ ń do pàpàpà nìyẹn agbẹ́ ògùdọ̀ ta. no bí ìgbà tó bá fún bí ìgbà tó bá fún nìyẹn. báwo ló ṣe máa fún pẹ̀lú kó kékeré ẹ ṣọ́ pé kò ṣe pé bí alágbàmọ̀ lẹ̀ ń ṣe. ọlọ́run ọlọ́run tí ò bá wọ tí ò bá sì wọ tó máa máa complain padà ń ta fún dọ́gì. Ah, ah, kò yé mi o ẹ sùúrù o báwo lẹ ṣe máa ń do ẹ kàn describe ẹ ṣe máa ń bẹ ṣe máa ń trust fún mi ṣé ẹ máa rán slow and steady ni àbí báwo lẹ ṣe máa ń ṣe torí n tó bá ti lè mú yín ṣe missionary style tí abẹ́ ò ta mi ì fìpò yẹ kí dọ́gì ta. ẹran kí missionary yẹn hmm. ó máa spread lẹ́gẹ̀ẹ́ ni. ó máa ṣe ẹ máa spread lẹ́gẹ̀ẹ́ hẹ́n. ó máa bẹ́ẹ̀ ni so bọ̀ tó bá jẹ́ dọ́gì yẹn ni ó máa fẹ́ fún ẹ̀sìn yẹn mára wọn wáì tó ṣe máa sún ẹsẹ̀ mọ́ra wọn ní dọ́gì irú style wo ti ló ní dọ́gì wo ṣé gbogbo ara ẹ̀ máa wà lórí bẹ́ẹ̀dì àbò máa dúró sílẹ̀ lẹ́ o máa yọ̀dí sẹ́yìn. gbogbo ara ẹ̀ ní sí lórí bẹ́ẹ̀dì ọwọ́ ẹ̀ máa wà lórí bẹ́ẹ̀dì. báwo lọ́wọ́ ẹ̀ ṣe máa wà lórí bẹ́ẹ̀dì ní dọ́gì. o máa àgbìn o máa fi ọwọ́ ó máa fi ẹsẹ̀ máa wà nílẹ̀ lẹ̀ mm-hmm. ó máa fọwọ́ ó di bẹ́ẹ̀dì tó bá fọwọ́ ò bẹ́ẹ̀ ẹsẹ̀ tó wà nílẹ̀ lẹ̀ yẹn ṣé ó máa pẹsẹ̀ pọ̀ ni àbó máa la tán wáì tí ó ṣe máa dà. ó máa fi ẹsẹ̀ yẹn ó máa fi ẹsẹ̀ yẹn kúnlẹ̀ ó máa fi ẹsẹ̀ yẹn kúnlẹ̀ so ọwọ́ ìbùkún máa fọwọ́ di máta tẹ̀lé. mi understand mi ò understand ó máa kúnlẹ̀ ó máa fi ẹsẹ̀ kúnlẹ̀ tó bá kúnlẹ̀ báwo ló ṣe fẹ́ yọ̀dí sẹ́yìn tó bá kúnlẹ̀. Ah, ó máa yọ. ẹ ọ̀nà báwo ló ṣe fẹ́ ṣe é ẹ sọ fún mi ó máa fọwọ́ mú bẹ́ẹ̀dì ó máa kúnlẹ̀ ó máa ń yọ ó máa ń yọ. báwo ló ṣe fẹ́ yọ̀dí ní kíkúnlẹ̀ báwo lẹ ibo lẹ́yìn máa wà nígbà tó ń bá yọ̀dí ní ìkúnlẹ̀ báwo lẹ́yìn ṣe máa do yínká lẹ̀ ń bá sọ̀rọ̀ yínká tiẹ̀ tí lẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀ so bó lẹ́yìn máa wà. ẹ̀yin náà ní tíṣà wa. ẹ bó lẹ́yìn máa wá wà nígbà tó bá kúnlẹ̀ tó ti fẹsẹ̀ méjèèjì ẹ kọ́kọ́ ló máa dúró tó fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ tó yọ̀dí sẹ́yìn níbo lẹ́yìn máa wà. èmi náà máa kúnlẹ̀ sẹ́yìn máa kúnlẹ̀ sẹ́yìn ẹ̀yin báyẹn. ẹ lọ ẹ sọ nǹkan míì báwo lẹ ṣe fẹ́ kúnlẹ̀ sẹ́yìn at that ah. point gan kò lè lọ anywhere torí ẹ̀ lè rójú To bá kúnlẹ̀ ìdí ẹ̀ máa sọ̀kalẹ̀ ìdí ẹ̀ ló máa sọ̀kalẹ̀ náà ẹ̀ lè rójú òbò ẹ̀ gangan. dọ́jú la pé o ohun àwọlé báwo ló ṣe fẹ́ yọ̀dí sẹ́yìn nínú ìkúnlẹ̀ <laughs> tí kò ń ṣe pé ẹni sùúrù ọ̀tọ̀ ni kó tó bá pẹ́ sọ fún mi ah. pé ó kúnlẹ̀ ó dàyà délẹ̀ bọ̀ ẹni ó fi ọwọ́ mú bẹ́ẹ̀dì. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tó bá kúnlẹ̀ tó bá kúnlẹ̀ hmm. ọwọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ ó máa fi ó máa na ọwọ́ yẹn sí orí bed. ok so bí bẹ́ẹ̀tẹ̀ bẹ́ẹ̀tẹ̀ náà ó máa rest lé matrak. that means pé ó kúnlẹ̀ ó dàyà délẹ̀ nìyẹn á wá yọ̀dí sẹ́yìn. Ah, ok kò sáà fún bó ṣe máa ń ṣe nìyẹn. tó bá kúnlẹ̀ tó dàyà délẹ̀ ìsídàkẹ́ fi pílò gbá ẹ̀yẹ sókè. Okay á wá yọ̀dí sẹ́yìn but at that point náà yẹ kó spread legs ẹ̀ náà tó bá spread ẹsẹ̀ Why wáyé tó ṣe máa máa dùn nǹkan tí mò ń tọ́ ẹ̀ láti fẹ́ mú yọ bẹ́ẹ̀ ni pé bóyá ẹ máa ń ṣe ní pàpàpà ẹ máa ń gbàmọ́ ló ṣe máa ń dùn. wọ́n láì pé ó tí ó ṣe wáyé tí ó bá sex lónìí hmm. tó yẹ tó bá tó bá tún dúró àbí next week kó tó sex sì hmm. ń kó wet hmm. ó máa tight so tó máa ń fà á nìyẹn tó jẹ́ pé mi fi mi fi dọ́gì start pẹ̀lú ẹ̀. so tẹ́ ẹ bá fi dọ́gì start so tẹ́ ok tẹ́ ẹ bá fi dọ́gì start. bọ̀ ó máa ń gbádùn ó máa ń gbádùn missionary yẹn pẹ̀lú. pẹ̀lú pílò. ẹlẹ́yìn tó máa sùn kalẹ̀ lẹ́yìn máa fi pílò rẹ̀ tẹ̀yìn ó máa ń gbádùn ẹ̀ ju any other time lọ ilé ẹ̀ṣọ́ nìkan ní báyẹn. okay the number to call is plus four four seven four zero four eight five one two three four. kí lẹ wí wọn náà ní ṣe máa ń lo tọ̀dọ̀ tèmi nìyẹn mi ò dẹ̀ ní problem inú gan ìgbà kan wà tí mo tẹ̀ ń sọ pé àbí kí n wá àwọn mọ́là yẹn tó máa ó nínú ó ní ó lè máa wà á tìbù bíi tẹ́lẹ̀ mọ́ o. ok ẹ ṣe the number to call mo fẹ́ kóbìnrin pé ẹni tó ń pè mí lẹ́ǹkan tí mo kọ́ yẹn já ni that is deep doggy style yẹ mo ń gbádùn yín. hello ma. yẹ mo ń gbádùn yín báwo lẹ̀yin ṣe ń dóko kékeré. hello. hello báwo lẹ ṣe ń dóko kékeré ẹ sọ̀rọ̀ kọ́kọ́ tó tó jà. hello. hello ma. yẹ báwo lẹ ṣe ń dóko kékeré. sábìsì ọ̀ bọ̀lọ̀. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè tẹ́ bá fẹ́ gbádùn kínní ẹ pè direct ẹ má wulẹ̀ pè lórí kínní. hello. hello ẹ gbóhùn sókè mò ń gbọ́ yín. hello. hello. hello mò ń gbọ́ yín. ẹ̀hẹ̀ a ní mo ní experience fún mi sẹ́ẹ̀. à ń gbọ́ yín báwo lẹ ṣe ń sun dóko kékeré. ọkọ ah, kékeré ọkọ kékeré kò sókó kékeré kankan bì kan. ok ẹ bá ti kàárẹ̀ sókó kékeré títí títí tẹ bá ti tẹ ti la tẹ ti ṣe gbogbo ẹ̀ kókó kékeré ó máa ń padà bí gúngùn kò sí bókó kékeré ò ṣe lè dóyàn kó tẹ́yàn lọ́rùn. ok so lọ́rọ̀ kan ṣá. ó sì máa ń mọ́ wá. lọ́rọ̀ kan kò sí nǹkan tó ń jókòó kékeré nínú dictionary tiyín. àwọn obìnrin ló ní okó kékeré tóbìnrin tó bá ti ní ọkọ tó bá lókó kékeré kóun gangan kọ́ wá sẹ́kún sí ọwọ́ ẹ̀ tó bá ti wá sẹ́kún sí ọwọ́ ẹ̀ kò sí ìyọnu kankan ọkọ ẹ̀ máa dúró ni ẹlòmíì gan hello. hello. hello Yami, mi ṣé ti express oko kékeré rí. ah oko kékeré lọkọ mi. báwo lẹ ṣe ń do. ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa. báwo lẹ ṣe ń do. ó wàá fẹ́ bá mi. ẹ jẹ ẹ ní sùúrù ẹ ní mo fẹ́ kẹ́ kọ́ àwọn ẹ sọ bẹ́ẹ̀ ni pé ń kọ́ àwọn èèyàn ni o pé tẹ bá fẹ́ dóko kékeré báyìí ni kẹ́ ṣe ṣe ẹ sọ ẹ̀hẹ̀n ó yá wọn rẹ dóko kékeré hmm. ọkọ mi tó máa gbé pílò sí abẹ́ ìdí mi Hmm. ó máa gbé kò ní dé ẹ̀yìn mi tán kò ní dé di mi tán ó máa fi tì sókè hmm. ó dẹ̀ máa ẹ mọ̀ ó mọ kó kékeré yẹn ó tún mọ̀ ọ́ lò dáadáa ó máa dó mi tó yẹ pé gbogbo orí mi máa dàrú ni hmm. gbogbo kó ńlá tí mo dó gan mi ò tiẹ̀ mọ̀ bí amọ̀dó kó ńlá gidi kó kékeré yẹn gangan ó ń ṣiṣẹ́ ju àwọn ńlá yẹn lọ tó bá jẹ́ lẹ́yìn náà ni tó bá jẹ́ lẹ́yìn náà ló fẹ́ ṣe mo máa bẹ̀rẹ̀ mo máa fi ọwọ́ méjèèjì tilẹ̀ ni tí máa bẹ̀rẹ̀ sí irọ́ ni o báwo lẹ ṣe máa fi ọwọ́ méjèèjì tilẹ̀ ṣe máa fi ọwọ́ méjèèjì mú ọrùn ẹsẹ̀ yín dúró ni. ọrùn ẹsẹ̀ mi yẹn máa fọwọ́ méjèèjì mú dání ní sàlẹ̀ máa wá bẹ́ẹ̀ pa mo bẹ̀ òun náà máa wà lẹ́yìn ó máa kàn lẹ́nu. but pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé ó ga ò tẹ́ máa ní stamina àti dúró how many minutes lọkọ yín máa fi ń doyín ó lè má ju five minutes lọ ìgbà míì gan ten minutes but máa gbádùn ẹ̀ dáadáa. ṣẹ́yìn máa ń damira. máa ń damira o. ok tó bá ń doyún ẹ fún wa ní ringtone. mo à mo ní ringtone lọ. ẹ fún wa ní ringtone ṣé ó dà pé ṣé ẹ lè sọ ẹ lè fún wa ní ringtone ní ní French. Ah, <laughs> yorùbá la máa ràn pé yorùbá ni wá. náà torí mo rí ibi tí a ti ń pè ní ẹ fún wa ó dé fún wa ní ẹ fún wa ní ẹ má ẹ má ẹ kọ̀ fún wa ní ẹ mọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ fi ara yín sí bẹ́ẹ̀ ni pé ẹ ń ṣe lọ́wọ́ so ẹ fún wa ní ringtone tó bá ti ń dùn àwọn ringtone ni máa pa ó máa pa múdọ̀ ọkùnrin ẹ fún wa ní ringtone tọkùnrin máa máa gbọ́ tó bá tẹ bá ti tẹ̀ ti ṣe tán gan tó pé tó bá after two weeks á sì máa rántí ringtone yẹn tó bá rántí okó àtúnlé. èsì máa ń lò náà nìyẹn. ash ash lè ń lò. àwọn èsì máa ń lò náà ni wọ́n máa fọwọ́ pa lórí ni òun hmm. náà dẹ̀ máa fi lọ bẹ́ẹ̀. ok. èyí ti máa ń lò nìyẹn. ok ẹ ṣe nǹkan tá à ń sọ lálẹ́ yìí ni ọkọ kékeré àwọn ọkùnrin tó lóko kékeré where is this àwọn ọkùnrin tó ní okó kékeré báwo lẹ ṣe ń lò ẹ bá wa kọ́ àwọn ọkùnrin míì tí wọ́n ní okó kékeré torí mo tiẹ̀ rí ọkùnrin kan wà tó tiẹ̀ fẹ́ lè máa sunkún fún mi pé kí má jẹ́ káyé òun bàjẹ́ ìyàwó òun ti ń complain pé kí má jẹ́ kí marriage òun kó dàrú ẹ̀yin obìnrin náà tí ọkọ yín ní okó kékeré báwo ni ẹ ṣe ń do ọ̀nà wo ọ̀nà wo lẹ̀ ń gbà do àti gbọ́ àwọn kan sọ pé àwọn máa gbé pílò sábẹ́ àwọn kan sọ pé àwọn máa kúnlẹ̀ àwọn kan but okó kékeré tún yàtọ̀ sí okó kékeré àwọn okó kékeré kan wà àwọn okó kékeré kan wà tó jẹ́ wípé kò sí bí ó ní bí wọ́n tẹ́ àwọn tó ní okó kékeré yẹn gan ojú máa ń tì wọ́n àti pé kí wọ́n kẹnu sóbìnrin ojú máa ń tì wọ́n àti pé kí wọ́n bọ́ra lẹ̀ ní iwájú obìnrin nítorí size oko wọn báwo ni ẹ̀yin tẹ́ bá ti tẹ́ bá ní irú oko yẹn kí báwo lẹ ṣe ń ṣe láwùjọ báwo kí ni experience tẹ́ máa ní pẹ̀lú àwọn obìnrin ẹ̀yin ọkùnrin náà tẹ́ bá ní ẹ̀yin ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin tẹ́ ń do irú oko yẹn kí ni báwo ọ̀nà wo lẹ ń gbà tí ẹ fi ń do irú oko yẹn báwo lẹ ṣe ń ṣe mo ti sọ oríṣiríṣi ọ̀nà though for me kò ń ṣe pé bóyá eh, wọ́n ní kékeré labẹ́ ń kéré kì í ṣe mímì fàdìyẹ oko lè kéré kó dẹ̀ ṣiṣẹ́ ju oko tó tóbi lọ àmọ́ oko kékeré tún yàtọ̀ sí oko kékeré àwọn oko kékeré kan wà tó jẹ́ pé tó bá rí tó bá tiẹ̀ bọ́ra lẹ̀ fún ẹ gan ẹ̀rù á bà ẹ́ pé eléyìí níbo ló fẹ́ wọ̀ níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ báwo ló ṣe fẹ́ do eléyìí gẹ́gẹ́ bí àwọn ọkọ̀ ṣe sọ àti pé gẹ́gẹ́ bí nǹkan takà àwọn ọkọ̀ dẹ̀ wà tó jẹ́ pé wọ́n ṣì wà manageable wọ́n ṣì wà manageable but àwọn <laughs> but àwọn tó jẹ́ wípé wọ́n really kéré báwo lẹ ṣe ń do the number to call is plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four then ẹ̀yin obìnrin tẹ́ bá ní tẹ́ bá ní problem pẹ̀lú ṣàbáríkòlò tí ẹ fẹ́ pè mí ẹ jọ tẹ́ bá ti pè mí ní orí ètò yìí ẹ má pè mí tí n bá ti ṣe tán torí Ọlọ́run. ẹ lọ ìka mo fẹ́ fún yín ní ríńtò léde French. ok ẹ ṣe. hello. hello hello ẹ fún wa ẹ fún wa léde French. Ok. Hmm. Ah, bébé, je t'adore, je t'aime. Ah, vas-y, mon cœur. Ah, vas-y, je t'aime, je t'adore. baisse mon Dieu, s'il te plaît. Oh Dieu, ta plume dans mon corps, s'il te plaît. Ah, bébé, je t'aime. Oui, vas-y. Ah, vas-y, j'aime ça. Oui, vas-y. Ah. Emma, you Emma. Ah, je t'adore, je t'aime, mon bébé. ẹ fi life si ẹ fi life si ah. ẹ fi life sí. Tu vas me faire éjaculer là. Oui, vas-y, tu vas me faire éjaculer là. Oui, bébé, je t'aime, je t'adore, bisous à toi. Oui, va. Ẹ fi life si, eh ok ẹ fún wa ní ringtone lédè French boy ẹ fi life sí èmi gangan eléyìí yo lè move me ẹ fi life si so that oh tó bá tiẹ̀ ń gbọ́ gan ale lè a lè a ní nǹkan tó máa ṣe lára ẹ̀ bọ̀ nǹkan tá à ń sọ lẹ́yìn ní oko kékeré mo kàn ń yàbá ni onípé kíní e, Taofiki ò ń sọ wípé kí n sọ nǹkan bẹ́ẹ̀ ṣe máa lo oko kékeré èmi kọ́ ni mo fẹ́ sọ lẹ́yìn àwọn èèyàn ni mo fẹ́ jẹ́ kí wọ́n sọ bí wọ́n ṣe lo oko kékeré not me hello. hello. hello sà ẹ jọ ẹ pa kíní Facebook yín. hello. hello à ń gbọ́ yín o ò ṣe lóko kékeré ni sà. Ah, mo lókù kékeré. báwo lẹ ṣe ń lò bàbá. Ah, mo ń lò dáadáa. báwo lẹ ṣe ń lò ẹ wa bẹ ṣe máa ń lò ṣé ìyàwó yín ò dẹ̀ kí n complain. a ní mo tẹ̀ ń wá bí okó mi àti tóbi díẹ̀ bọ́tí tó yẹ okó mi ṣe kéré tó yẹ ẹ́ mo ń lò dáadáa sí i. kí ló dé tẹ fi ń fẹ́ kí bọ́kọ yín ṣe máa tóbi díẹ̀ ṣé ìyàwó yín ti ń complain ni ìyàwó mi yìí kọ̀pìlẹ̀ bọ̀dé mi gan ló ń kọ̀pìlẹ̀ fúnra mi kó mi kéré kí ló dé ṣé ẹ̀ ń fi pé bóyá ìyàwó yín ò gbádùn ẹ̀ ni. ó gbádùn ẹ̀ bọ̀tẹ̀ àwọn míì àwọn àwọn girlfriend míì tí mo ní ìta ẹlòmíì kàn fún èkó kó mi kéré. ẹ ṣe yóò yẹ kí yẹn kàn yín tí ìyàwó olúlé yín bá ti gbádùn ẹ̀ wò dẹ ní apàdà èwo wá dẹ ní tí ò bá ti lè manage ẹ̀ bẹ́ẹ̀ yẹn báwo lẹ̀yin ṣe wá lo kó kékeré yín. Ah, mi ò mọ gbọ́ tí mo lè dá sí òkókó mi kàn tóbi díẹ̀ báwo lẹ ṣe ń lò ìtẹ́ ẹ ní lábẹ́ tẹ bá fẹ́ dó ìyàwó yín báwo lẹ ṣe ń lò tó dẹ̀ máa gbádùn ẹ̀ tẹ́ fi lè fẹ́ establish pé ìyàwó yín gbádùn oko yín. ẹ̀mí ah. máa gbìyànjú torí mo máa. kí lẹ wí sà. bí màá máa fáyà ẹ̀ dá máa. mo ní mò ń kẹ́sẹ̀ ìyàwó mi méjèèjì tó pè ní tí màá máa fáyà ẹ̀ dáadáa. ẹ bọ̀ tó lè bọ̀ pé èmi náà gbìyànjú ẹmí eh, lẹ gbìyànjú báwo lẹ ṣe wá lè establish pé ìyàwó yín gbádùn fífáyà tẹ́ ń fáyà yẹn báwo lẹ ṣe ń do ọbọ tí oko yín bá kéré because ó ní ẹ lè ẹni tó lóko ńlá ò lè máa dó obìnrin ẹni tó lóko kékeré ò lè dó obìnrin bí ẹni tó lóko ńlá ṣe máa dó obìnrin so báwo lẹ̀yin ṣe máa ń ṣe. bí mo ṣe máa ń ṣe náà ni mo sọ yẹ pé mo máa ń kú ẹsẹ̀ sókè nù màá kó síbi ọrùn mi màá wá fọwọ́ méjèèjì. mo ń gbádùn yín. mo ti lose call yẹn mi ní pé wọn padà the number to call is plus four four seven four zero four eight five one two three four eh, of course ẹni tó ní oko ńlá kò ṣe bí ẹni tó ní oko ńlá ṣe máa dó obìnrin ni bí ẹni tó ní oko kékeré ṣe máa dó obìnrin irú àwa ta ga báyìí àwọn tó bá ga náà ẹ mọ̀ wípé bí wọn bá ṣe ga sí lòbú ẹ máa jìn sí lòbú ẹ máa sí lóyún bá ṣe kéré sí òbú á sọ̀kalẹ̀ dáadáa ó ní system tí wọ́n fi ń do wọn bọ̀ ìyẹn kọ́ la bá wá lé ní nǹkan ta bá wá lé ní ni pé àwọn tó ní oko kékeré báwo ni wọ́n ṣe ń lò ó àwọn obìnrin tí wọ́n ní ọkọ tó ní oko ńlá báwo ni wọ́n ṣe ń lò báwo ni wọ́n ṣe ń lò kí kẹ́kọ́ àwọn tí wọn ò ní then <clears throat> nǹkan tá a bá wálé ní nìyẹn èmi ò rí nìfẹ́ sọ torí mo ti sọ sọ sọ sọ bọ̀ mo fi pé bóyá àwọn kan wà tó jẹ́ wípé wọ́n tún máa mọ̀ ju èmi lọ then nǹkan tí mo tún bá wà ní àwọn obìnrin tẹ bá fẹ́ ṣe matchmaking tẹ wà ní diaspora tẹ ẹ ẹ ń find ẹ difficult lórí ṣàbàrí kò lò pẹ̀lú pàápàá ẹ̀yin tẹ ti pè mí mo fi ọlọ́run ọba bẹ̀yìn tí ẹ ò bá ti pè mí lórí ètò yìí ẹ má wulẹ̀ pè mí rárá rárá after the show kó má di pé ẹ sọ pé ó wà sọ́sì yìí ó kíní kan then ẹ̀yin tẹ́ tún pè mí pé you have a problem that you want to discuss with me mo fẹ́ béèrè lọ́wọ́ yín wípé láì sanwó fún mi báwo ni problem yẹn ṣe kàn mí ẹlòmíì máa pè mí mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni mo ní problem báwo ló ṣe kàn mí láì sanwó fún mi báwo kí ni reason kí ni reason tí mo ṣe máa jókòó máa gbọ́ problem yín for free mo ti ríyàn tó keep me on phone fún twenty minutes rí at the end of the day kò tún ti sọ̀rọ̀ tọ́ mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ti wá rí reason tí mo ṣe ń charge nísìn mo ní look at o ti wa lori phone pẹ̀lú mi twenty minutes ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ kò ṣe nǹkan tí mo lè ní pé kó dákẹ́ mi ì lè ní kó hello. I think nǹka ẹ pẹ́ tó mà. yes ìyá Ah, ó bọ́ wù mí ló ń pè mà. ma àìníká pèsè orí ṣó fún ọ̀rọ̀ ṣàbárí kò lọ mo ṣe pé mà. ok ó dàbí pé mo ti ní mo mọ ẹ̀yin mo ní nọ́mbà yín ṣe bẹ́ẹ̀ ti bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀. ok thank you sir bẹ́ẹ̀ni ẹ ti bá mi sọ̀rọ̀ mo ti mo dẹ̀ tún dúpẹ́ lórí ìtẹ̀sí fún mi. ó ẹ̀yin lolóko kékeré báwo kí ló dé báwo lẹ ṣe fi ìpoko yẹn kéré. ẹ wo ṣe mọ mo ga àti pé ah, mo ti bímọ orí sọ mi ò dé kí n dúró kékeré. so ṣé okó yẹrí lì kéré gan ni. bẹ́ẹ̀ni mà. ẹ describe ẹ báwo ló ṣe kéré tó. Ah, ó dàbí pé tí a bá wo um, ah, kí ni màá ti pẹ́ sausage roll. sausage roll. ó tínrín ṣe mọ̀. Hmm. ó tínrín. ó dẹ̀ tún wá kéré ṣe ó ṣe rẹ̀ ní ẹ̀. ṣé ẹ wá ẹ mélòó lẹ wá ah. dé oko yẹn. Ah, ẹ wò ẹ kan gan-an mo ní kí ló ń ṣẹlẹ̀ a ah, ó fi sùn. ẹ wá lè padà do mọ́. báwo ló ṣe rí ìjẹ́ nǹkan tẹ́ ẹ do yẹn ṣó do yín dáadáa ṣé kò débì kankan lára yín ni. kò débì kan wà kò tẹ̀ lé ní òwe ẹ̀. kò níbo ló dé ṣó mu yín dà ṣó gé ẹ̀kọ́ tẹ́ ẹ dùn yẹn ṣó mu yín dà mira. ah no no ma. ògbò òun dà mira tiẹ̀. Ah, ah, kò dà rárá mà. kí ló dé tí ò dà ẹ̀yin ò ṣe bá ṣeré kó dà. kò tiẹ̀ kò dé kò rí kò dé mọ̀. àbí kò le ni ṣókò yẹn ò le ni ó lè pẹ̀lú tí mo ẹni tó ti bímọ rí relókó kékeré ó máa yàtọ̀. ṣó wàá mọ̀ pé kò ń kéré ṣé ti wá sọ fún pókó ẹ̀ kéré lẹ̀ ṣe ṣe mọ́. ọ̀pọ̀ nǹkan máa ń sọ bẹ́ẹ̀ kó kéré ṣùgbọ́n ó mọ̀ ọ́rọ́ ọ̀bẹ mi ò kó mọ̀ ọ́rọ́ ọ̀bẹ mi. kí wàá ní size okó tẹ̀yìn fẹ́. kí o lè máa sọ size but at least ó gùn kó kí ṣe tó bá tiẹ̀ ti kí i á lè kájú òkú. ẹ describe bẹ ṣe máa ń do bẹ ṣe máa ń do oko ńlá fún mi ó dàbí pé ẹ dóko kékeré ní first time tẹ máa dóko kékeré nìyẹn báwo lẹ ṣe ń dóko ńlá. Ah, ẹ rò pé sí gbogbo ọ̀ràn tí èmi ò lè gbà bó bá jẹ́ wájú bó jẹ́ yìn gbogbo ẹ̀ kó sápẹ́ tó bá ṣàfikún sẹ́mọ̀ mi ò mi ò dẹ̀ kí n kì í ṣe mo mo lè ṣe as many anytime ilé ìgbàdúrà fẹ́ ni mo lè shit. that kiss is for you o oh. hmm, mo ń gbọ́ yín. mo ní kí ni mo lè ṣe four five ọmọ okay but comment ọkọ wa ń bẹ ni pé mi ò fẹ́ kékeré ṣe é ní. so nísìnyí specification yín ni pé ẹ fẹ́ oko kékeré oko ńlá lẹ fẹ́. bẹ́ẹ̀ ni mà. tẹ bá wá roko ńlá ṣẹ́rù ò ní bàyìn. ah ẹrù kẹ rò lè dẹ́kun rò lè dẹ́rù kó làbà arúgbó mà. tẹ bá ní bí abẹ oní ten twelve inches ṣé ẹrù ò ní bà yín. ẹ jọ tó bá mọ̀ lọ kò kò báyìí. so ẹ fẹ́ kékeré rárá. yes. ok all right mo ti gbọ́. thank you yeah. thank you so much. ẹ má wọrí màá kẹ sí mo ti mo mọ̀ yín dáadáa màá màá kọ sí yín padà yín ò ṣe problem. <clears throat> tá ń gbé yẹ̀wò ni pé ẹ̀yin tẹ́ ẹ̀ rock and roll ní ewó làbọ̀rọ̀ máa gba gbàgbò gbàgbò bí ìgbà tẹ́ ń gbá màsì mọ́lé ẹ lè máa gbá dó obìnrin bẹ́ẹ̀ yẹn gbàgbò bí ìgbà tẹ́ ń gbá mà mọ́lé ẹ máa rọra anyway àwọn obìnrin míì wọ́n kọ́ bọ́ ṣe sọ wọ́n ní ọláìkì kan máa gba yín nígbà nígbà kínní so so bí mo ṣe ń sọ lọ ẹ̀yin obìnrin tẹ́ ẹ ní problem lórí Ten ẹ ní problem tẹ́ ẹ ní problem lórí shabarikolo.com bóyá láti upload picture yín bóyá láti register this is the time opportunity rẹ láti pè mí ẹ jọ nítorí Ọlọ́run tí bá ti kúrò lórí ètò yìí tí máa tó kúrò nísìnyí torí pé mo ní appointment kan ní six thirty tí bá ti kúrò lórí ètò yìí tẹ́ ẹ bá ti pè mí ẹ má wulẹ̀ pè mí mọ́ ẹ má wulẹ̀ pè mí mọ́ tẹ bá ti and ẹ̀yin tẹ́ máa ń pè mí pé ẹ kí n jọ kí bá yín dá sọ̀rọ̀ yín kí bá kan don't call me tẹ́ bá ti lè sanwó mi tẹ́ bá ti lè sanwó fún mi ẹ máa ń pè mí ẹ máa ẹ máa máa wá oṣù free kẹ́ máa ofe ọ̀fẹ́ tẹ́ bá ti lè sanwó fún mi ẹni tí mò ń sọ fún yín pé mi sọ̀rọ̀ for twenty minutes ti ó kàn ń mi sọ̀rọ̀ lórí kini mo bọ̀. tó ń bá mi sọ̀rọ̀ lórí kíní for twenty minutes mi ó wá stage ó wá tó stage kan tó yẹ pé mi ò lè dá dúró mi ò lè dá mọ́nu pé kó má sọ̀rọ̀ torí ọ̀rọ̀ yẹn gangan èmi gan ní interest torí àánú ẹ̀ ń ṣe mí mo ní láti calm ẹ̀ but ẹ láti sanwó fún mi tẹ́ ẹ bá sanwó fún mi ẹ má pè mí fún ọ̀rọ̀ kankan mi ní interest mi ì fẹ́ gbọ́ tẹ́ bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ ní èlò ni mo fẹ́ gbà níbo lẹ máa sanwó sí ẹ̀hẹ́ mọ̀ pé I want I want to share something with you i want to talk to you báwo lọ̀rọ̀ tẹ sọ fún mi tẹ fẹ́ sọ fún mi ṣe fẹ́ kàn mí kí ló fẹ́ ṣe fún mi kí ni nǹkan tí mo fẹ́ benefit from there so mi nǹkan tí mo ṣe ń sọ lọ wọ́n ní ó wá ga báyìí o ọ̀rọ̀ okó kékeré àti okó ńlá là ń sọ báwo ni mo ṣe ń do ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti dó okó kékeré báwo lẹ ṣe ń do dynamics ni mò ń pè yìí tí kọ̀ọ̀lẹ̀ ò lọ yìí o ẹ̀yin flag ètò yìí mi ja èmi ò ń jà náà. Dear customer, please wait. <sighs> I know you like the topic i'm still coming back to it ẹ jẹ́ ká ṣe ìpolówó a sì máa continue àwọn ẹ̀yin tẹ́ ń pè yẹn ẹ jẹ́ kí n sáré gbé danabit wọlé danabit ẹ̀yin ni ẹ̀yin ni kẹ́ pè torí mo ti pè yẹn ẹ̀yin ni kẹ́ pè mí ẹ má lo credit mi ẹ pè mí wọlé ẹ pè mí wọlé. hello ma. hello. hello. hello. hello. hello ya ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ o ṣàlàfíà ni. àdùpẹ̀ṣẹ́ yìí ló kó kékeré sáà irọ́ medium ni o. ẹ kí lẹ wá pè wá fún. ẹ. kí lẹ pè wá fún sà. ẹ mo fẹ́ ẹ màá pè yín tó bá ṣe tán màá ẹ ẹ lè gbé mi. ẹ. ẹ lórí charges ní pàrọwà tí wọn fẹ́ bá yín wọn fẹ́ ṣe advice lọ́wọ́ yín. Ẹ lọ sórí www.yinkatntconsulting.com. Okay. Mm ẹ ṣe. n tí a ń sọ ó ní ọ̀rọ̀ oko kékeré àti bá ṣe ń do ẹ̀yin obìnrin tẹ́ ẹ ní kíní ẹ̀jẹ̀ bá mi kó àwọn. dear customer please wait your call is being forwarded. àwọn gan ti ń pè mí padà. a máa padà sórí ẹ jẹ́ kó sáré ṣe. dear customer oh please wait your call náà má jẹ́ kó rí ìtakùn yàn. Ah, èmi ò ó ya ẹgbóhùn sókè ẹgbóhùn sókè ẹ sọ̀rọ̀ pápápá ẹ sọ̀rọ̀ pápápá lórí ilẹ̀ ìbẹ̀jù lẹ́kí torí mi ò wà sí ọmọ lóṣù mẹ́ta lẹ́ni ah. kọ́ máa fi sanwó. bẹ́ẹ̀ ni màá tó ìbẹ̀jù lẹ́kí kò make sense ẹ jẹ́ kó lóṣù mẹ́fà kò make sense ẹ jẹ́ kí wọ́n lóṣù mẹ́fà kó fi san tó bá fẹ́ san four point five gbàtẹ́ bá lóṣù mẹ́ta wọn ò lè máa san one point five every every month ẹ má ṣe ìyẹn bàbá ah. kò yí sí. ó yẹ ká a máa sọ yẹn èmi a máa sọ yẹn èmi àti yín. ẹ jẹ́ ká sọ ní gbangba kí wọ́n rí ẹ má ṣe yẹn ẹ má ṣe yẹn ẹ jẹ́ kó ẹ fún wọn ní six months ẹ má ṣe yẹn jọ torí ọlọ́run kò yí sí láti rówó yẹn. torí ẹ mọ̀ kan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ mà hmm. ẹ mọ̀ kan tó jẹ́ ẹ jẹ́ ká ṣe kó jẹ́ four or five. Baba, ẹ bá wọn ṣe ní six months àṣírí yín á bò àṣírí yín á bò ọlọ́run àbá ẹ bá wọn ṣe mo mọ̀ pé ẹ̀ ń ṣe promo ẹ ti ṣàlàyé fún mi pé bẹ́ẹ̀ yẹn ò tẹ̀ àti hmm. máa ta nígbẹ̀ yẹn torí tèmi lẹ ṣe é bọ̀ tá dáṣọ fọ́lẹ̀ a máa ń pa á láró ni so ẹ ti dáṣọ fọ́lẹ̀ hmm. mi ẹ pa á láró ẹ bá mi ṣe fún wọn ní six months ẹ jọ ẹ má bínú. ọ̀dà ọ̀dà ọ̀dà màmí. ó yá ẹ gbóhùn sókè ẹ bá wọn sọ̀rọ̀ ìbẹ̀jú lẹ́kì yẹn àti. ilẹ̀ ìbẹ̀jú ilẹ̀ ìbẹ̀jú lẹ́kí daniels park and garden ò orúkọ ẹ̀ hmm. and it's five minutes drive to uh, dangote refinery so mo dẹ̀ dúpẹ́ pé láti gbà tẹ́ tí tá ti polówó ẹ̀ láti jẹta àwọn èèyàn ti ń sanwó hmm. wọ́n ti ń sanwó so it's four million naira per per plot four million naira per plot and àwọn tó bá fẹ́ sanwó instrumentally so it's four point five million but gẹ́gẹ́ bí àmọ́mọ́ eh, eh, mi ṣe sọ ń sìn àti yínká ṣe sọ because three months ni mo ní a máa ṣe so ń sìn pẹ̀lú bọ́n ṣe sọ yẹn a sì lè ṣe ní six months but anybody tó bá tó bá ń san so káṣà máa default torí àjọsọ <laughs> tẹ́lẹ̀ bẹ́ẹ̀ but kò sí problem a sì lè ṣe bẹ́ẹ̀. So it's five minutes drive to Dangote Refinery and four minutes drive to Lekki Free Zone níbi Lekki Ẹ̀pẹ́ expressway yẹn. So four million naira ni fún outright payment. Hello ma. Mo ń gbọ́ yín, mo ń gbádùn yín, mo wà ń bí. Hello. Mo wà ń bí sà, mo wà ń bí. Okay ma, four million naira ni fún outright payment ní promo price. Then mm-hmm. four point five million o ní fún ti èèyàn tó bá fẹ́ san instrumentally Mm. ìyẹn tó bá ní agbára àti san three three months fine so six months náà wọ́n lè san fún six months. ok. Um, yes ma. ẹni tó bá fẹ́ san outrightly four million tó bá fẹ́ san bíi six six months four point five million. four point five million. kí làwọn nǹkan míì tí kí làwọn nǹkan tó wà lórí ilẹ̀ yẹn irú ìwé wo ló ní torí àwọn èèyàn kan béèrè nípa ceo eh, nípa survey ẹni gẹ̀ẹ́sẹ̀t ló ní. Eh, bẹ́ẹ̀ ni mà ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni so a dẹ̀ máa ṣe tí tó bá ti yá a máa kó gbogbo àwọn orúkọ àwọn tó ti sanwó hmm. because before ká tó ṣe anything like three of our or anything a máa kọ́kọ́ ṣe red copies of it tó máa bí ẹ orúkọ each client. Okay irú tí yín sìn tí ta send sí yín hmm. mi ò bóyá ẹ ti jẹ́ kẹ́kọ̀ọ́ kò sí rí hmm. so ìyẹn ni red copy it. ẹ máa rí orúkọ yín náà ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ni hello ma. bẹ́ẹ̀ni orúkọ mi ló wà ń bẹ̀. ó bí orúkọ each eh, buyer tó bá rà á ìyẹn red copy survey tí a bá ti ṣe so ilẹ̀ yẹn kò sí london accusation ó free dáadáa so ibẹ̀ yẹn dẹ̀ wá òkè gan ṣé ilẹ̀ ilẹ̀ yẹn sìn tìbẹ̀jùlẹ́kì yẹn ṣé rà á kó dẹ̀ lọ ṣiṣẹ́ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àbí ilẹ̀ tó ṣì máa filẹ̀ fún mi. kò sí any problem kò sí any problem bá a fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ǹsì yẹn by next week or upper week a fẹ́ fẹ́ǹsì ẹ̀ round. ok so ẹni iṣẹ́ tá a bá dẹ̀ ṣe ń bẹ̀ kì í ṣe pé a stop rárá because èkó ni a ah, stop ẹni iṣẹ́ gbogbo fẹ́ǹsì tá a bá máa ṣe ń bẹ̀ a máa ṣe àdẹ̀ máa máa gbé lọ ni kò sí pé bóyá à ń dúró so anybody dẹ̀ àwọn tó bá ti sanwó tán ti sanwó wọn tán wọ́n lè bẹ̀rẹ̀ sí ń kọ́ ilé síbẹ̀. ṣé rí àyẹn ti develop ó ti ó ti develop ẹbí tí màá sọ pé bí tá a sọ pé five minutes drive sí Dangote refinery oh is a develop eh, place. so táwọn èèyàn bá ra lé ní nísìnyí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti sanwó wọn tán kò dé sí wa. bẹ́ẹ̀ni ma wọ́n lè bẹ̀rẹ̀ o gbogbo ilẹ̀ wa ni wọ́n lè bẹ̀rẹ̀ sí ń kọ́ kò dẹ̀ sí wàhálà ọmọ onílẹ̀ ó lè jẹ́ ká máa take time wa láti rí i pé a ṣe gbogbo àwọn nǹkan tó bá yẹ ká ṣe lórí ilẹ̀ ká tó máa tà á so gbogbo àwọn tó dẹ̀ ti bá wa ra lẹ̀ wọ́n mọ̀ dáadáa kò sí pé wọ́n lé wọn lórí ilẹ̀ àbí wàhálà kan ṣẹlẹ̀ lórí gbogbo ilẹ̀ wa kò sí rárá rárá rárá kò sí so èèyàn tó bá ti sanwó ẹ̀ àbájáde document irú àwọn tó sanwó àwọn kankan ti sanwó lé ní so document wọn là ń ṣe lọ́wọ́ báyìí so a máa send sí wọn gbogbo wọn máa gbọ́ báyìí so àkọ́kọ́ náà dẹ̀ sọ pé àwọn náà máa sanwó ní alẹ́ yìí náà ọ̀la so ó ti ó ń lọ but àwọn tó bá fẹ́ tètè tán bá fẹ́ rí owó iwájú kán tètè sanwó okay so a kì í ṣe pé bóyá pàṣíà tó bá ṣe ń sanwó sí la máa ṣe allotment okay máa send it everybody. so how soon ló máa wá kúrò ní four million four point five yẹn because ẹ sọ pé ẹ ń ṣe promo lọ́wọ́ nísìnyí how soon. àjọ máa sọ yẹn ni màá ṣe mọ̀ pé gbogbo nǹkan kí nǹkan tá a bá jọ sọ èmi máa ṣe gáì interest àwọn èèyàn tó ń bá yín rà ni. bẹ́ẹ̀ni i trust you ma i trust you ma eh, tí o bá ti dé <laughs> mi nígbà kò ní pẹ́ rárá hmm. kò ní pẹ́ rárá rárá rárá kò ní pẹ́ kò ní pẹ́ rárá rárá torí lẹ́yìn òkú pọ̀ so kò ní pẹ́. àwọn èèyàn dẹ̀ nípa àwọn èèyàn ti ń turn up àwọn èèyàn ti ń sanwó dáadáa. àwa ti ń turn up o wọ́n ti ń turn up o ẹ mọ̀ pé mi ò tí ì pè yín bẹ́ẹ̀ni ó yẹ kí n fún yín ní but àwọn èèyàn ti sanwó lé ní dáadáa. ah ok so okay. yes ma okay. so yes ma so ibi tó dá ni o so káwọn èèyàn tètè máa rà á so a máa fẹ́ǹsì àgbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ń bẹ̀ a máa ṣe security house gbogbo àwọn infrastructure tá a máa ṣe gbogbo ẹ̀ máa wà ok everybody náà máa like ẹ̀ okay. so ibi tó dáa gan ni ó dáa gan. okay ẹ ṣe gan. yes ma so nọ́mbà wo náà máa pè yín sí direct number yín ni mo kẹ́ fẹ́ kẹ́ fún wọn ẹ má fún wọn ní kíkejì eh. yẹn pé direct one àti tèmi. bẹ́ẹ̀ni ma hmm. plus two three four seven zero mm-hmm. triple four triple three one six. ẹ pè lẹ́ẹ̀kan sí plus two three four mm. seven zero mm-hmm. triple four mm-hmm. triple three one six. Okay. so number wa nìyẹn and wọ́n dẹ̀ lè máa pè yín náà kán máa sanwó sọ́dọ̀ yín kò sí problem. Mm. yes ma'am. all right o. Oh tọ̀ kẹyà ṣe o. tọ́jà ká tètè ṣe àwọn tó bá tètè sanwó wọn máa rí owó wájú gbà tó bá ṣe máa ṣe nìyẹn. ok ọ̀rà ẹ má gbàgbé èèyàn kan náà fẹ́ ra ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ kọ́lá dá ìsìn yẹn so màá come back sí. ó ti wà yẹn náà wà then farmland yẹn náà danabit farmland yẹn náà wà eka lanta yẹn àtàyẹn ní plot one acre is eight hundred thousand naira hmm. farmland ni eight hundred thousand naira one acre. níbo ni farmland yẹn wà ìdó village kọ́lẹ̀ pé nìbàdàn. ìdó bẹ́ẹ̀ ni ìdó ló wà ìdó nìyẹn wà hmm. kò dẹ̀ jìnnà rárá so farmland ni but per acre la one acre is eight hundred thousand naira one acre. okay. so tọ́bárẹ̀ ti rà báyìí kán wọn lẹ̀ fún ọ ní àwọn tó bá fẹ́ dáko náà wọ́n fẹ́ ṣe poultry ni wọ́n fẹ́ máa sin àwọn kan ni tó yẹ pé bóyá àwọn family wọn wà bí tó lè bá wọn bójútó àbí káwa náà bá wọn bójútó a ní àwọn farmers tó jẹ́ pé wọ́n wà bẹ́ẹ̀ ọ̀rẹ́dì wọ́n gbin oríṣiríṣi àwọn nǹkan ẹ̀gẹ́ gbogbo ẹ̀ wọ́n gbin síbẹ̀ so a dẹ̀ máa bójútó àwọn náà máa rí everything máa wà ok farmland nìyẹn kì í ṣe pé wọ́n máa kọ́lé síbẹ̀ farmland nìyẹn it's eight hundred thousand naira per acre. ẹ ṣe màá bá yín sọ̀rọ̀ later ẹ jẹ́ ká back to today's eh, topic nǹkan tá à ń sọ lọ ní oko kékeré then àwọn kan gbé wọn sọ̀rọ̀ fún mi ní àárọ̀ nípa pé ṣẹ́rí tí n bá ti post nǹkan sórí page mi ẹ má máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ because tí ẹ bá ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ ní mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àbí ẹ̀ẹ́dẹ́gbàrún ni ẹlẹ́ẹ̀dẹ́ fẹ́ pè ẹ̀yin á ti lọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá tí bá ti fi nǹkan sórí page mi ẹ má fi pé mi ò mọ mi ò mọ̀ wípé ó kan obìnrin náà ṣùgbọ́n àwọn tí mo bá fẹ́ address ni mo fẹ́ address tọkùnrin ni mo fẹ́ address mo mọ̀ pé tóbìnrin àwọn ọkùnrin náà wà tó wọn àwọn ọkùnrin kan náà wà tó wà very difficult tó yẹ pé kò tiẹ̀ easy láti communicate pẹ̀lú wọn àwọn ọkùnrin míì wà tó jẹ́ wípé látara disposition wọn látara courage, wọn látara bí wọ́n ṣe ń ṣe attitude wọn látara behavior, wọn ni obìnrin ò ṣe kí ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó bá tiẹ̀ ń try láti communicate pẹ̀lú obìnrin wọn ọkùnrin tó bá máa ọkùnrin tó bá máa advice obìnrin lórí success ẹ̀ kí ni ìwọ náà ní láti put on ground kí ló ní nǹkan wo lo achieve ẹ̀ mélòó lo ti bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ rí tó dẹ̀ take to your advice tó dẹ̀ tó dẹ̀ wà successful ọkùnrin tó bá ti jí pé òun advice ìyàwó ẹ tí ọ̀dọ̀ advice tó ń fún yẹn tó yẹ pé gbogbo ìgbà tí obìnrin yẹn bá ti take to that advice ó máa ní pé kò kí ń pè ẹ automatically tó bá ba sọ̀rọ̀ kò ní gbọ́ so nítorí ọkùnrin náà láti lè dúró bí ọkùnrin ìwọ náà láti lè dúró débi wípé tó bá communicate your woman will be willing to even listen á fún ẹ ní time in fact tí obìnrin um, bá rí ọkùnrin bí ọlọ́pọlọ tó tó gbangbásùn lọ́yẹ when i say tó gbangbásùn lọ́yẹ kò ń ṣe owó o me i'm not talking in terms i'm not talking about money i'm talking pé o ní ọpọlọ o lóye o lọ́gbọ́n o dúró gẹ́gẹ́ bí ọkùnrin kò ṣe ọkùnrin dílé bá dá o dúró gẹ́gẹ́ bí ọkùnrin tó ṣe mú yangàn tó o bá tí ìyàwó ẹ̀ bá problem ìwọ ló máa kọ́kọ́ fẹ́ fi problem yẹn lọ toró ti mọ̀ pé nǹkan tó máa jáde lẹ́nu ẹ nǹkan tó máa pay òun ni ó ti mọ̀ pé advice tó máa fún òun advice tó máa pay òun ni bẹ́ẹ̀ tó bá ti jẹ́ dìtẹ́ jẹ́ pé o fún ìyàwó ní advice lẹ́ẹ̀márùn ẹ̀ẹ̀márùn yẹn ló fail ó ṣeé ṣe ko bá sọ̀rọ̀ kó má gbọ́ tó bá rí wípé wọ́n ní ẹni tó bá máa dáṣọ fún èèyàn tọrùn ẹ̀ la máa kọ́kọ́ wò tí obìnrin bá rí pé ìwọ gógó ò tiẹ̀ tí ì láṣọ lọ́rùn débi tó fẹ́ dá fún èèyàn pé tó bá ni ọpọlọ ó yẹ kó lè fi ọpọlọ àti egun òtòlò kó fi to ìgbésí ayé e ṣùgbọ́n o ò ní ọpọlọ tó fi to ayé ẹ o ó ṣeé ṣe kó bá obìnrin yẹn sọ̀rọ̀ kó má gbọ́ tàbí tí obìnrin bá rí trait wípé onílara ni ẹ á ti believe pé gbogbo advice tó fẹ́ fóun to your selfish interest ni pé advice tó máa ti ń pa ló fẹ́ fún so kò ní listen sí ẹ kò tiẹ̀ ní welcome advice ẹ irú obìnrin yẹn ò tiẹ̀ ní fi ọ̀rọ̀ ẹ kò tiẹ̀ ní fi ọ̀rọ̀ ẹ lọ ẹ rárá torí ó ti mọ̀ wípé advice tó bá fún òun ikú ni a ní àwọn ọkùnrin kan tó jẹ́ wípé tó ń bá gbàdúrà ìyàwó wọn ò ní ṣàmì torí ó mọ̀ pé behind that àdúrà èpè ni àdúrà yẹn kò real wọ́n á máa gbàdúrà bá ìyàwó yẹn ò ní ṣàmì torí ó ti mọ̀ wípé àdúrà yẹn ò real èpè ni wọ́n á máa láwọn love ìyàwó yẹn wọ́n á máa gbé gẹ̀gẹ̀ ah ó ṣe é kíní kan kò ní jọ ìyàwó lójú torí ó ti mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ irọ́ ló bá dé adẹ̀ láwọn ọkọ tó jẹ́ wípé tí ọkọ wọn ò bá ti ṣàdúrà fún wọn wọn ò tí ì bìlíf pé nǹkan táwọn dáwọ́lé ó yọrí sáyọ̀ ó ní òní jẹ́ kí n sábà sọ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà yín ọkùnrin mo mọ̀ wípé ó máa ń dùn yín kọ́ máa tí obìnrin ò bá lísìn sí yín bọ̀ báwo lẹ ṣe dúró gẹ́gẹ́ bí ọkùnrin báwo lẹ̀yin gan ṣe duro gẹ́gẹ́ bí ọkùnrin tí obìnrin fi máa lísìn sí yín báwo lẹ ṣe dúró advice mélòó lẹ ti fún obìnrin tóbìnrin dẹ̀ tẹ̀lé tí ò dẹ̀ tí ò dẹ̀ kàn dín nínú yọ̀ advice mélòó ni lẹ ti fún to tóbìnrin tele tó dẹ̀ jẹ́ wípé ó yọrí sáyọ̀ kí ni inú yín sí obìnrin yẹn so nígbà míì gbogbo orú nǹkan báyìí ẹ lè bá obìnrin sọ̀rọ̀ kó má dá yín lò ẹ lè bá obìnrin sọ̀rọ̀ kó kì í bọlẹ̀ fún yín ẹ lè bá obìnrin sọ̀rọ̀ ẹ lè ṣàdúrà fún obìnrin gan kó sọ fún yín pé ṣé pé má ṣàdúrà èpè ni kò ṣẹ́ má ṣàdúrà so aláti wà very very very torí ṣáìdì obìnrin náà tí wọ́n sọ pé àwọn ọkùnrin náà wọn kì í communicate yes àwọn ọkùnrin kan ò kì í communicate nínú ilé lóòótọ́ àwọn ọkùnrin míì gan tó bá ti délé báyìí àwọn ìyàwó àtọmọ kó lọ sùn ni nítorí pé problem náà máa máa gbé bọ̀ hello. ẹ máa fi gan. ọ̀rọ̀ okó kékeré là ń sọ ò sẹ́yìn ti pàdé okó kékeré rí. ó tún pàdé okó ó tún pàdé okó kékeré rí <laughs> mo tún padà wọn kéré àǹtí káwọn kéré o àwọn míì máa mọ̀ ọ́ lọ àwọn míì rẹ̀ kì í mọ̀ ọ́ lò. ṣé ẹni tẹ́yìn pàdé ṣó mọ̀ ọ́ lò kò mọ́ lò mà báwo ló ṣe báwo ló ṣe ṣe. òwòwò kò ju bí ọmọ orí ìka ńlá àtàǹpàkò mi lọ. ẹ̀jẹ̀ ń parọ́ báwo lo kò ṣe ní ju ọmọ orí ìka àtàǹpàkò lọ. I swear Adéyínká I swear gbogbo sickness ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ gígùn ẹ̀ wá ń kọ́. a ní kò gùn ọlọ́ọ̀ni pé kọ́mọ tẹ́yẹ̀ sí ẹ̀rọ agún oko ṣé ẹ̀ lóko mo ní láti fi sílẹ̀ yìí báwo lẹ ṣe wá do oníjọ́ yẹn tẹ́ ẹ pàdé ṣé ẹ do. Ah, ẹyẹ ah, o tàbí mí ṣé bí ẹjọ́ wà pọ̀ ni ṣé ngbàtà rẹ ti wá le ẹ wá do. ẹ mo mí ìtì ẹ nàìjíríà lè ní wà mo wá láti lè yìnbọn nígbà ṣe kan tí mo lè ṣe ilẹ̀ jìjà mi yẹ kó yẹ pé so ìjọ tẹjọ jáde tẹ ẹ rí rárá ẹ kò tó ó ń ṣàì ó ṣàbẹ̀ kó tó ṣe kó tó ní kó fẹ́ wọlé gan gbogbo ẹ ti dànù àbí nǹkan. Ah. kí lẹ́mí ìbá gbogbo ẹ ti dànù. wọ́n ló wà ń bẹ̀ ah. <laughs> gbogbo omi owó yẹn ju dànù tán kí láàárẹ̀ gbádùn bẹ̀. ṣé ti wá dóko ńlá rí. ẹyin nọ́mà nọ́ọ̀sì wa ò bá bì nọ́mà òkò nọ́mà. báwo lẹ ṣe wá do báwo náà ṣe do yín ah, iye ẹni ẹgùn jẹdà ló ó mọṣẹ ẹ ṣe kí ẹ bá ló ṣe mọṣẹ́ ẹ̀ ṣe kí lẹ mí ìbà ìwọ mọṣẹ́ ẹ̀ ṣe kí ló ṣe. ẹ̀gbọ́n kọkùnrin good ló máa ní ọkùnrin ṣe pé kí ọkùnrin kọ̀ kìyàn mọ́lẹ̀ gidigidi òun kọ́ là ń sọ. ẹ pa mi tẹ bá sọ pé ẹ ní sùúrù ìyá mi tẹ bá sọ ẹ jẹ́ káwọn ọkùnrin tó kù gbọ́ tẹ bá ní ọkùnrin good kí lẹ mí. nǹkan tọkùnrin fi ń gùdù pàǹtí ká hmm. ẹ̀gbọ́n ọkùnrin kan wà sọ ẹgbẹ́ ni wọ́n ló dúdú obìnrin àwọn ọkùnrin kan wà tó má bẹ̀ gbá yín kó tó lè pé wọ́n kókó bọ̀ díẹ̀ gan kókó bòbò wọ́n bọ́ ti wá bí ẹ̀ẹ̀mejì. bá kí báwo lẹ ṣe báwo náà ṣe máa ń bá yín ṣeré tẹ máa ti wá bí ẹ̀ẹ̀mejì. ọkùnrin yẹn sọkẹ ọkùnrin yẹn ajẹpọ mọ ìrada ṣeré ọwọ́ akíkẹ akẹ nípùzẹ àwọn ọkùnrin yẹn akọ máa bọ akọ wọlé ní wọn níṣẹ́ kankan tó ń ṣe ẹ mọ ó yàtọ̀ síra wọn. ẹ tó fẹ́ wọ Jerusalem pẹ̀lú gbádùn ó yàtọ̀ sí tó kàn fẹ́ ṣeré ọwọ́ lásán ẹ describe ẹ àwọn tó máa tó mọ òbòdó yẹn gangan ẹ describe wọn fún mi kí lẹ expect. Uh, Adéyínká ṣé kò ṣe báyìí uh, títóbi àbí báyìí sí àbí báyìí tọ̀ mm. ẹ tọ́rọ máa dìbò fún ọ́fì fún nìyẹn. Ìrẹsẹ̀ mi mm. iṣẹ́ nígbà tí mo rẹsẹ̀ mi iṣẹ́ tẹ́lẹ̀ ẹni ẹ ga níwọ̀nba ẹsẹ̀ mẹ́fà ó ga dáadáa ó dẹ̀ wà òkè ó dẹ̀ lùsì ó dẹ̀ dẹ̀ nọ́ọ̀mà ó dẹ̀ ń gbìyànjú dẹ́nu bọ́ sọ pé nígbà tí mo rìn kéré tí mo ṣe ṣe sí mi ìmọ̀ kọ́tọ́ pé pé èèyàn kàn ó jẹ́ kí n mọ̀ ó jẹ́ kí n blind kíní iye èèyàn kàn olókọ́ mi. tó bá wá ń dùn ọ̀nà owó ọ̀nà owó lẹ ti máa ń gbà láìkì láti dókojú iwájú ẹ̀yìn sísùn lé. ẹyin mi o máa ń dùn ó máa ń dùn níwájú láti wájú ẹ̀sùn mi lè má wà o. ẹ̀ẹ́n tó bá ń dorí láti wájú ẹ̀ lè má wà. mo lè má wà o báwo lẹ ṣe máa ẹ fún wa ẹ fún wa ní ẹ fún wa ní ringtone. ẹ̀rín sì ni tó máa ń gbàdúrà mi nìyẹn ẹ fún wa ní ringtone ẹ fún wa ní ringtone. kí fún ní ringtone eh. Eh? ẹ. àbíngá. ẹ. ẹni kí fún ní ringtone. bẹ́ẹ̀ni. Ah, ọkùnrin máa ń gbà mí ránṣẹ́ yìí oh god oh bẹ́ẹ̀ ṣe ọtọ́ sweet. No, I be giving a lot of stones. I think that day. Ẹ fún wa ní tone, ẹ máa gbogbo tẹ̀ ń sọ yóò tẹ̀ ẹ fẹ́ mi ní tone okay. oh, oh, baby. Come on, give it to baby. No, ba. Nǹkan tó yìnbó máa dálẹ̀. Apá òyìn. Ṣé ẹ fi pé ó bèbí yẹn ló máa múùfù ọkùnrin? Nǹkan tó yìnbó máa dálẹ̀. Apá òyìn. Ó bèbí yẹn ló máa múùfù ọkùnrin. Ẹnu gbogbo ẹ̀yin tẹ máa ṣe ó bèbí yẹn tẹ̀ lọ try ringtone pẹ̀lú Yorùbá. Àwọn bá àwọn tó ń bad gidi tẹ́ ẹ máa kí ọkùnrin yẹn máa kí lórúkọ ẹ máa pè lórúkọ ẹ. ó lóògbé jẹ́ ká máa tẹ̀lé yín àti káká lè lẹ́nu ọ̀. ẹ máa pè lórúkọ ẹ máa kí lórúkọ tó ń jẹ́ ẹ máa sọ fún bẹ́ẹ̀ ṣé ń fi gangan ní Yorùbá. Ah. okay ẹ̀wọ̀n ni wọ́n fi ń tẹ̀lé yín náà ká lè lẹ́nu ọ̀. Hmm. ó bèbí yẹn. Ah, èèyàn gbàdúrà èèyàn gbàdúrà kí wọ́n. Ah. ó bèbí tẹ́ ẹ máa ń sọ yìí kò múùfù ọkùnrin. Hmm, hello ìgbọ́dọ̀ tó bọ̀ sọ̀rọ̀ yẹn òun ni wípé alákọ̀ọ́kọ́ ìṣòrobìnrin ẹ má bínú o bí kò dẹ̀ bóyá kò fi bẹ́ẹ̀ apply sáwọn ọ̀nà ti marry already ṣèdè hmm. fẹ́ marry ṣe hmm. bá kéré má sún mọ́ ẹni tó bá tóbi o. no ẹni ọkùnrin tó kọ ẹ bá kéré tó bá fẹ́ marry kó má sún mọ́ ẹni tó bá tóbi mò ń gbọ́ why. kó má fẹ́ kó má fẹ́ ẹni tí máa tóbi kó má fẹ́ ẹni tí ìdí ẹ̀ tóbi. oh ok ok. má fẹ́ ẹni tí ìdí ẹ̀ tóbi kó má fẹ́ ẹni tó ní ikùn wọn á bèkè one by one. Hmm, ok. ìgbà míì wà kò kí obìnrin lè wọ́n lè ní bóyá ẹlẹ́yìn làwọn fẹ́. ẹ ó dàn sà ẹ ó dàn ẹ ó dàn ẹ ó dàn ẹ ó dàn ẹ ó dàn ok ẹ continue. ìmọ̀ àṣẹ ẹlẹ́yìn lójoojúmọ́ fẹ́ ṣe bóyá grandpa and grandma style in the mm. sense that wípé màá ká ẹsẹ̀ obìnrin yẹn sókè mm. àwọlé láti ìsàlẹ̀ mm. lóbìnrin tó bá tóbi tẹ́ bá ká ẹsẹ̀ sókè ikùn ẹ̀gan lásán á bẹ̀ máa kan imú ẹ̀ bá dẹ̀ ti ń kan imú bẹ́ẹ̀ ni because three ìdí we have a hold the mm. yeah, have a hold the up. ẹ ń break mi ò gbádùn nǹkan yẹn. And ń break mi ò gbádùn ẹ̀ rárá. màá pè padà màá pè padà. Mm. mi ò gbádùn ẹ̀. hello. hello hello captain captain sì ni. bẹ́ẹ̀ ni ti dóko kékeré rí. hello. ṣé ti dóko kékeré rí. bẹ́ẹ̀ ni oh my god wọ́n ti já wọn wọ́n ti bẹ̀rẹ̀ hello. hello. hello? Hello, Africa. Ṣé ẹ ti dóko kékeré rí? Mo ti dóko kékeré rí. Báwo? Oko ńlá dẹ̀ ni mo ń dó lọ́wọ́ sìn. Ẹ kí wá ní ìyàtọ̀? Oko kékeré tí mo dó yẹn gan. Mo bá dùn èjú ńlá tí mo ń dó lọ́wọ́ sìn lọ. Báwo náà ṣe dó yín ẹ sọ fún mi? Kí ló wá dé tẹ̀ wá gbádùn ńlá? Ó ó ńlá tí mò ń dó lọ́wọ́ ń sìn ó mọ̀ ọ́ lò bọ̀ sí ojú pàtàpàtà kókò máa gbàgbàgbà ṣẹ́ríkékeré yẹn ó wà very romantic. Ok. ọwọ́ lásán tó bá ń lásán mo ti wá bí ẹ̀ẹ̀mejì. Hmm. òkú ẹ̀ kéré kò dẹ̀ kí n tètè wá. Hmm. ńlá yẹn wá ń kọ́. ìwọ̀n ńlá yẹn òun náà ń tètè wá bọ̀ ẹ bí ó tó bí ó mọ̀ even mo ti bóyá kéré tó yẹn ó mọ̀ ọ́ lò ó mọ̀ ọ́ lò gan ó dẹ̀ wà very very romantic. mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín wọ́n ńlá yẹn ò wà romantic. ńlá tó ń gba yín pàpàpà yẹn ṣé kékeré yẹn sì ẹ̀ fẹ́ra yín mọ́ àbí. kò yé mi ẹ ti sọ. ṣé ṣe fẹ́ra yín ẹ̀yin òun àti kékeré yẹn àbí ẹ̀ fẹ́ra yín mọ́. àfẹ́ra wa mọ́ wa ti máa ń ríra. ẹ sì máa ń rí ẹ̀ ṣáà dòra yín mọ́ gbàdúrà mọ́. ok ńlá tó ń gba yín pàpàpà yẹn ẹ̀kọ́ wo lẹ ṣe fún ìjẹ́jẹ́ kó mọ̀. ẹ mo jẹ́ kó mọ̀ bọ̀ ẹnu àwọn ọkùnrin tó máa ń lájú bí ènìyàn kọ́ bílí pé káwọn kan máa ṣe ìtàkàtàkà rí ó yá pé mo lè pẹ́ lórí obìnrin mo lè mú ẹ bó tẹ yín ò gbádùn ẹ ẹ̀yin ò gbádùn ẹ tí ò bá gbọ́ kí ló dé tẹ́ ẹ ṣe stop ẹ pé ẹ ṣe mọ́ àbí ẹ̀yin o àbí ẹ̀yin ń gbádùn ẹ̀ bó ṣe ń gba yín pàpàpà yẹn ni. mi ìgbádùn ẹ o yóò dá. ẹ̀tọ́ kí ló dé. èyí tó lóko kékeré yẹn a sì máa ń sọ̀rọ̀ bọ́ a fi bẹ́ẹ̀ ní cordial relationship mo fi ti tẹ́lẹ̀ ni. bọ̀ èyí tó ń gba yín pàpàpà yẹn kí ló dé tẹ̀ ṣe sọ fún un pé wá ọlọ́gbẹ́ni mi ò gbádùn ẹ̀ tó bá dẹ̀ ti mọ̀ pé ò lè mm-hmm. change má domi mọ́ máa sọ fún olóko tóbi o ó tún kọ ọ̀gbìn kò ń tètè wá bọ̀ kò mọ́ lò hmm. kò mọ́ lò ó tóbi ó tóbi ó tẹ̀ tóbi dáadáa gan kò mọ́ lò. ṣé tó bá wá tó bá ń gba yín ṣé tó bá ń gba yín pàpàpà yẹn ó máa ń dùn yín ni ó máa ń fún yín ní pain abẹ́ máa ń ta. kò ń dùn mí kò ń dùn mí ó máa ń dùn mọ́ mi ni mi nípa fún yàn tí ìta tó ìwà eh, romantic. Eh, ẹ̀yin náà lè máa kọ ẹ̀yin jẹ méjìlá bàlàdé gbogbo ọkọ náà lọ́lọ́run fi ràn. bẹ́ẹ̀ni eh, ẹ máa kọ ni ẹ bá ti ń gbádùn ẹ ẹ ló. bóyá sọ lẹ́ẹ̀kan hmm. tí obìnrin bá tóbi hmm. tẹ́ ẹ bá kà fún ẹ tẹ́ ẹ bá kà sókè kò sí ni ikùn yẹn á fẹ́ máa ti ọkùnrin á fẹ́ máa ti sókè ẹbí ń ti ọkùnrin sókè kókó yẹn ò lè wọlé pé tó bá dẹ̀ tóbi èyí strength láti fi ọwọ́ ká ara ẹ̀ sókè ó máa ní ìdí help. ẹni sùúrù sà báwo ni ikùn ṣe máa ti ọkùnrin sókè tẹ́ bá ká ìtàn obìnrin tó tóbi sókè ṣebí ìtàn ẹ̀ lè máa fi gáàdì ikùn ẹ̀ sókè kí ló kàn yín pẹ̀lú ikùn. títí tóbìnrin bá tóbi bóyá ẹ̀ mọ sáìsì kò í ṣe tóbìnrin bá tóbi tó bá níkùn hmm. ikùn yẹn máa ikùn tó bá ti tẹ̀mọ̀ pé tóbìnrin bá tóbi nọ́mà tó bá dìde ikùn yẹn kò ní wà too obvious hmm. but tó bá ti sùn tó bá sùn sílẹ̀ ni mò ń sọ hmm. tó bá ti lè fold ẹsẹ̀ yẹn kò sí bó ṣe máa lọ bó ṣe máa bọ̀ ikùn yẹn máa ga kò só máa ti shrink ẹ̀dá tó bá dẹ̀ ti shrink together yẹn tẹ́lá máa gba ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta bí ibi eh, ribs tí ọba máa dùn ikùn yẹn á máa dùn so it is impossible kéèyàn lo more than two minutes lórí obìnrin tó bá tóbi that's example number one. Mm. number two òun ni wípé tí obìnrin yẹn tó bá tóbi ẹ̀yin lẹ máa ní láti fi ọwọ́ ti hmm. ẹsẹ̀ kè strength tó yẹ kéèyàn wá máa fi ṣe hmm. ẹ̀ gangan gangan gangan strength yẹn ti lọ sí apá gidi ẹ̀mú yẹn hmm. so ìyẹn máa affect iṣẹ́ tẹ́ fẹ́ ṣe ní ìsàlẹ̀. Eh, but ìyẹn ni fún tá a bá ṣe. bọ̀ tóbìnrin bá tóbi sà ó wà advisable pé tóbìnrin bá níkùn gbogbo style tẹ́ bá máa ṣe fún go style tó máa jẹ́ kí ikùn ẹ̀ fall forward ni so most times ẹ̀ tẹ̀ ní jẹ́ kó sùn sílẹ̀ ẹ̀ ní jẹ́ kó sùn sílẹ̀ mo kàn fi ṣe example mi pé tó bá jẹ́ ṣe mọ̀ pé mo ṣe mo ṣe mo ń break kí ni ẹ̀wọ̀n bá wọn pé hmm. style to wà pé tó bá sùn lé obìnrin lórí that's hmm. number one tó bá wá ṣe yẹn jẹ́ pé ẹlẹ́yìn náà wá ṣe ìwọ tí òkú ẹ̀ bá kéré bá mú tó bá jẹ́ pé ẹni tó tó ẹni tó tó ẹni tó nídìí ẹ má yẹ kí n sọ ẹni tó tóbi fún oní ẹ̀yìn tó bá jẹ́ pé ẹni tó bá ní ìdí ni hmm. kò sí òkú ẹ̀ ò lè wọ inú òbò ẹ̀. kí ni ìdí ní ṣe kí ni ìdí ní ṣe pẹ̀lú ẹni tó nídìí tó kó kéré tí ò fi lè wọnú òbò. nǹkan tí ṣẹ́rí awọ́ ẹ̀dí yẹn hmm. bọ̀ ṣe àwọn pé alákọ̀ọ́kọ́ ẹni tó bá tóbi òbò hmm. ẹ̀ máa fẹ̀ one tóbò bá dẹ̀ ti fẹ̀ ó ní ìdí oko ńlá dáadáa. ń bọ́lẹ̀ ti rí fíọ́rì yẹn bọ́lẹ̀ ti rí yẹn pé tó bá tóbi òbu ẹ máa fẹ̀. àti Yinka àwa ti kò sí ìmọ̀ta àti ìdò. ṣé ẹ lè prove it scientifically. Yinka scientifical science ẹni tó ẹni tí ẹni tó jẹ scientific tó lọ tó tó tó ṣe research gan hmm. mélòó ló gbòòrò ti dónú ilé ayé. ok mo ń gbádùn yín ṣe mélòó ti dó àwa tá a ti dó làwa ń sọ pé àwa ti dó nǹkan báyìí. so ó mì pé àwọn tó bá sanra òbó wọn máa ń fẹ̀. àwọn tó bá sanra but àwọn tó bá sanra i would say probably ninety bóyá bí ninety five ninety eight percent of them wọn òbó wọn máa fẹ̀. i don't think so. ó bímọ o kò bímọ o ìyẹn dúró bẹ́ẹ̀ yẹn awọ́ ẹ̀dí yẹn tó shoot out yẹn ìyẹn náà tún máa ti ó máa ti ẹni ó máa ti síta so kó ò ní lè penetrate dà Yínká kò sí ẹni tó ní oko eré tó máa sẹ́kùn fẹ́ dé èèyàn tó tóbi sáìsì yẹ láti wá hmm. sáìsì èmi sì bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí díẹ̀ ló kù kókó tèmi kó fi pé six hmm. inches so kò tóbi kò dẹ̀ sí nǹkan tí mi ò lè dó ìyẹn tó wá tó wá dìpẹ́ lórí skills individual wa tá a bá ní lọ́wọ́ ṣẹ́wọ̀n fáwọn obìnrin kan ti sọ̀rọ̀ síwájú hmm. wípé ọkùnrin níwà tó yẹ kó lè má romance àwọn mm-hmm. wọn fẹ́ penetrate immediately olóko ńlá olóko kékeré o ò lè fẹ́ bóbìnrin sùn kó má ṣe nǹkan yẹn bọ̀ ṣe rí o ò lówó lọ́wọ́ o ò tún lájò ṣe rà wá tí a máa ní àjòjù àǹkàrà mm. mọ́ òbòjù àwọn olówó kékeré ni iṣẹ́ òwò mm. wọ́n tó ti mọ̀ yí pé ọmọ tó fẹ́ dò yìí o fẹ́ dò nítorí pé ó máa padà wá jọ̀ mí ni mm. pápá ti tán ló máa ń sí i ṣé ńlá òbò ló máa fi dọ kó tẹ̀ tó wọlé lásán kó tó wọlé èmi ò lè dóòbò kí ọmọ yẹn má tọ̀ bí àkèrè kí ló ṣẹlẹ̀ máa dú ẹ tó máa tọ̀ ṣeré ṣeré báwo lẹ ṣe máa do gan. bí nǹkan alákọ̀ọ́kọ́ máa bá ṣeré tí mi ò bá láìkì mi ò gbé mi ò kí ń bá ṣẹ́wó ẹni tí mi ò bá ẹni tí mi ò bá láìkì mi ò kí ń fẹ́. dá mi máa láwọ nìyẹn absolutely. okay. only mi ò kàn kí n dédé lọ síbi. mo gbẹ̀yìn ọkùnrin tẹ́ ẹ̀ mọ̀ bó la ẹjẹ́ ya lọ kọ àwọn mẹ́tìn tí ọ̀gẹ́ máa fi wí ní àti obìnrin nìyẹn o as a matter of fact tó bá yá ń sìn máa máa sọ fáwọn obìnrin wa ọkùnrin tí ò bá ti lè lábò kó má gbà fún wọn. odòtí mi ò odòtí mi ò kí obo tí obodòtí mi ò kí ń do mo dẹ̀ selective ọmọ tí má fẹ́ do aṣọ ọmọ dúdú ṣe kí ni tó tún clean so èmi náà máa nọra tán òun náà máa ṣe kí ni ó máa mm. nọra tán fún mi ṣé mo pé tí connection bá ti wà láàárín ẹ̀ méjèèjì kò ní sí pé ihò kan wà tí mi ò lè dé kò kí n ṣe pé bẹ́ẹ̀ pé nìkan àti mi ò lè fọwọ́ kàn. mo kọ́kọ́ fẹ́ sọ kinní kan fún yín mi ò fẹ́ mo ò fẹ́ really talk about it now fíọ́rì yín wípé ẹni tó bá sanra òbu ẹ̀fẹ̀ yẹn irọ́ ni o kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ bóyá ẹni tó sanra tẹ́yìn bá lòbu ẹ̀fẹ̀ kò sí nǹkan tó jọ. àti kò sí nǹkan tó jọ àtọ àti dúdú kò sí náà bóyá ẹni tẹ̀yìn bá ẹ̀yin tẹ̀yìn bá bóyá ẹ̀yin tẹ̀yìn bá tó tọra òbò ẹ lè ti fẹ̀ bọ kò sí nǹkan tó jọ pé tó bá sọ̀rọ̀ òbò ẹ fẹ̀ kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ wọ́n tẹ dayé lóhùn wọ́n dayé lóhùn gan bíbá yìí gan bàbá kò sí tẹ bá sọ wípé èèyàn tóbi pé bóyá okó kékeré ìfà máa fẹ́ sọ pé ẹni tó tóbi gan okó kékeré máa pè ẹ̀ because téèyàn bá tóbi fat yẹn nígbà míì o máa ń grip okó mọ́ dàgbà ju pé téèyàn bá tínrín lọ béèyàn bá ṣe tínrín the only thing tẹ́mi mọ̀ ẹni tó bá tóbi tí uh, ẹni tó bá tóbi téèyàn fi máa ń yànjú òbò ẹ̀ ni pé ogun ò kì í fi bẹ́ẹ̀ jìn ẹ ṣe o irọ́ gbáà ni pé ẹni tó bá sanra òbó wọn máa ń fẹ́ wọ́n ń da yín lóhùn gba yín àwọn èèyàn ń da yín lóhùn ni o pé ìrọ́lẹ̀ ń pa wọ́n ń ta yín lóhùn bí. ẹ jẹ́ kó ṣe survey survey. wọ́n ní kí bèrè lọ́wọ́ yín pé ṣé gbogbo òbò wọ́n ní bèrè lọ́wọ́ yín pé ṣé gbogbo òbò lẹ ti dó ni. <laughs> yínká àní ìyá ṣẹfẹ gbọ́ mi <coughs> olùdẹ́mi wà. wọ́n náà disagree pẹ̀lú hundred percent pé nothing ah, like that my brother. exaggeration exaggeration ò tọ́ kí nǹkan tí mo ti dó nílùú tá a wà yìí mo ti dó nílùú tá a wà yìí àgbé. Eh, eh, bros bros bros èèyàn lè máa rìnrìn rìn kó má tí ì ra aláwo re kó orí ẹ̀ má tí ì gbé ka aláwo re nífà pẹ́ ti dó gbogbo àwọn obìnrin tó sanra tó bò wọ́n fẹ́ kò míì wípé gbogbo àwọn obìnrin tó bá sanra lòbó wọ́n máa ń fẹ́ ó ní rìsì tó fi wo bó ṣe ń fẹ́ nà ọmọ bíbí um, ọmọ bíbí àti age ó kó dídógan òun mọ́bò fẹ́ ọmọ bíbí àti age téèyàn bá ti ń dàgbà ló máa ń jẹ́ kó bò fẹ́ tó bá dẹ̀ look after òbò ẹ̀ dáadáa age lè má take tó lórí òbò ẹ̀ and tó bá dẹ̀ mọ bó ṣe lè fi muscle control oko yòmọ̀ kò kò tighten muscle ẹ̀ mọ́ oko lára wà á rí i pé ọkùnrin tó ń dún ẹ gan-an kò ní mọ̀ bóyá òbú ẹ fẹ́ àbí òbú ẹ kéré ó dẹ̀ ní bó ṣe position ẹsẹ̀ gan bó ṣe máa position ẹsẹ̀ position ara ẹ̀ tó jẹ́ wípé eh, even kò ti bí gbogbo ọmọ inú ẹ̀ tán tán bá tiẹ̀ fi máa feel pé yes o ti bímọ díẹ̀ ló máa kù wọ́n sì máa feel ẹ̀ bọ̀ díẹ̀ náà máa feel nínú ẹ̀ bọ̀ pé bóyá ẹni tó bá sanra òbú ẹ máa ń fẹ̀ i èmi ò gbà yẹn mi ì gbà yẹn hello. ẹ kúrò lẹ́ mà. ẹ kúrò lẹ́ sà o. àǹtí Yinka TNTA. èmi náà nìyẹn live and direct èmi lẹ́ ń ké sí ọkùnrin obìnrin mẹ́ta àtàbọ̀. hello ah ètò ti ń reconnect èmi lẹ́ ń ké sí. ó ń gbọ́. hello. pé kí n pe máa yẹn padà àwọn oní àwọn ìlú yẹn Hello? Hello? Hello? Yeah, Hello. Yes, yes, Hello. ń gbọ́ Hello? Yes, yes ma. We fẹ́ dá sétò ni ma. Gbóhùn sókè kíákíá wọ́n máa jẹ́ ẹ̀dànù, mo ń gbọ́. Hello ma. Mo ń gbọ́. boyfriend àgbà bọ́sùn look báyìí olóko kékeré ni ẹ ló ṣe ń gbọ́ mi tó ó dẹ̀ ń lo kó yẹ ó ń lo dáadáa normal normal wọ́n mm. ṣe lè lò ó mm. so ẹ̀yìn ló máa ń lò jù because iwájú mo jẹ́dá fẹ́ pé ó níbi so kò kí ń kanlẹ̀ dáadáa níwájú bẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ó máa ń kanlẹ̀ dáadáa so kó kékeré tó bá mọ lò ó wà òkè mà. báwo ló ṣe máa ń lo látẹ̀yìn báwo kí ni. ọmọ èmi tí mà tí màá tẹ bá ti jọ fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn tí mo dẹ̀ ti mọ oróyàn tó jẹ́ ó máa ọkọ̀ ti lá mi dáadáa ó máa lóbò mi ó mú òbó lágan a guy tó mọ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ bá tí ì lè ẹ̀ tí bẹ̀rẹ̀ hello. hello àǹtí Yinka. ṣe é. ẹ kúrọ̀ lẹ. ẹ máa kúrọ̀ lẹ sà. ìyá ta ẹ pèsè. sà. máa tó máa tó pè yẹn irọ́ irọ́ gbà pa wọ́n ń láti convince wa ni àdèwà convince. <laughs> ṣé pé yóò alábíbí ètò wọn kò kọ̀ǹdé ètò a. ok ṣé pé yóò bìlíìfù pé òbò ẹni tó bá sanra òbò ẹ máa ń fẹ̀. láéláé tó máa tẹ̀lé sọ̀rọ̀ nípa àwọn lẹ̀pa ń sè sí àwọn tó bá lẹ̀pa rẹ̀. yes àwọn tó bá lẹ̀pa because bí wọn bá ṣe ga sí ni abẹ́ ẹ̀ máa jì sí téèyàn bá ṣe ga sí abẹ́ ẹ̀ máa jì. tó bá yẹ ga tó bá yẹ ga sí ẹ̀hẹ́n tó ga tó lẹ̀pa ẹ̀hẹ́n abẹ́ àti ìpàwọ̀ yẹn but not ẹ tó sanra. tí wọ́n tí wọ́n bí wọ́n wò lẹ́rọ̀. ẹ̀hẹ́ àwọn yẹn sì lè wọ́n bí mm-hmm. wọ́n sì lè tì dáadáa pẹ̀lú ètò ọ̀sán àwọn ọ̀rọ̀ gbọ̀ngàn ni wọn kì í kì í dáadáa wọ́n rẹ̀ ní gbogbo ẹ̀ máa wà mm. irú àwọn àti irú irú obìnrin tó bá rí ó ga sí Ayọ̀mídé Michael. ẹ̀kan láì dán ẹ̀hún tán ẹ̀ wá pílò kékeré tó máa ẹ ṣeun ayọ̀mídé michael gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ sọ pé ẹ lè lá òbò tó bá yá obìnrin tẹ́ bá ti mú lórí platform tẹ́ bá ti lè lábò ẹ kẹ́ má wá sórí platform wa mo báwo lẹ ṣe ní lábò. <laughs> hello hello. hello wa. à ń gbọ́ yín. ẹ kúrò lẹ́ wa. ẹ kúrò lẹ́ o. yes ma ẹ kú ètò wa. ó ga. ṣe rí nǹkan tí mo fẹ́ sọ ń pé ṣe rí àwọn kókò wà tó jẹ́ pé wọ́n wà extraordinary kéré. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣe rí tí oko bá nọ́mà ó dìpẹ́ lórí eré bí yẹn bá kó lẹ̀ sẹ́rí iṣẹ́ kékeré kan ló ní dídó dídó ń ṣe nínú ìbálòpọ̀ iṣẹ́ iṣẹ́ kékeré ni oko ń ṣe bí òṣèré ìrírí tí o bá kó lẹ̀ gangan. sẹ́rí hmm. obìnrin mìíràn tó jẹ́ pé tẹ bá ba délé lẹ́bù kan kò ní ní ìdókòó yẹn gan kò ní ní ìdókòó yẹn gan mọ́ọ̀tì. ẹ right bọ́ tẹ́ ẹ bá bá a ṣe rí dáadáa kò ní ìdókòó yẹn mọ̀ akànnì ìdẹ̀ kékeré. bọ́ ó dìbẹ́ lórí ẹni téèyàn bá fẹ́ ṣe téèyàn bá lóko kékeré gan tó bá mi rí ṣe ìwọ̀n obìnrin ò ní complain. Hmm, ẹ ṣe gan ẹ ṣeun so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. mi fẹ́ mo fẹ́ mo fẹ́ try láti ẹni tí mo expect ló ti dé ìmú láti fi ṣó yìí lẹ̀ bọ̀ nǹkan tí mo fẹ́ sọ nísìnyí ni wípé. Um, gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń sọ pé ẹ ò lè lábò ẹ yẹ ẹ tí ì bẹ̀rẹ̀ rárá o ẹ tí ì bẹ̀rẹ̀ honestly ọ̀pọ̀lọpọ̀ yín àwọn ọkùnrin mi àmà bá yín dóyàwó yín níta i am telling you ọ̀pọ̀lọpọ̀ yín gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé láòbò bíi ti bá wo irú uac mo rí ẹ àwọn ọkùnrin àmà hello. hello ma ẹ kúrọ̀lẹ́ ma. ẹ kúrọ̀lẹ́ o. ẹ ra ma ẹ kújọ́ mẹ́ta ma family ńkọ́ ma. a o yẹsàn àǹtí nǹkan ìjọ mo fẹ́ fi ọ̀rọ̀ ìdílé mi tó yín létí ni mo fẹ́ kẹ ìjọ kẹ bá mi kọ́ mi nàìjíríà ni mo wà mà. live lẹ wà ó ṣe fẹ́ sọ kí lẹ sọ mà. ṣe fẹ́ sọ live ni. ẹ mo fẹ́ no no no no no mo fẹ́ sọ private no mo fẹ́ sọ sẹ́wọ̀n personal pẹ̀lú yín ni kẹ bá mi ṣẹ́ lórí lábẹ́lẹ̀ ni mà. ẹ máa lọ sanwó fún mi ni tá a bá ti ṣe ṣó ìtọ́kẹ́ pè mí ẹ máa sanwó fún mi ni tẹ́ bá ti ṣe ṣó ìtọ́kẹ́ pè mí ok èló ni màá èló ni màá san màá. tá a bá ti ṣe ṣó yìí tán kẹ́ pè mí. ok táàmù lè máa ṣe tán màá. mi ì tí mọ̀ ẹ máa ṣọ́ mi mo ń láti lọ ẹni tó ń wá mi bò ó ti pè mí lẹ́ẹ̀mejì lórí kọ́ so mo ń láti lọ nísìn mo ò lè dúró mọ́ mo sọ pé mo fẹ́ kí ṣó yẹn kó pẹ́ rárá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ má bínú tó bá máa tún wá pẹ̀lú another a máa continue this this topic again next time hello hello abinusa. sá. ẹ kú ọ̀lẹ́ o mo láìkí program tẹ̀ ṣe rè. ok. Um, ṣẹ́rí obìnrin ẹnu lèèyàn ti máa ń mọ òbò tó bá fẹ́. ẹnu lèèyàn ti máa ń mọ òbò tó bá fẹ́. ẹnu ẹnu ẹnu ẹ máa gé ìgbẹ́ tó bá ti jókè dàda ó máa mọ òbò tó bá tó bá fẹ̀ dàda ó máa mọ̀ láti ẹnu òbò tó bá kéré ó máa mọ̀ láti ẹnu. báwo ló ṣe máa mọ̀ láti ẹnu níbo lẹ ti rí ideology yẹn. ẹni bá ṣe fẹ́ ẹ máa gèjì ẹni ẹni yẹn lè ti máa gèjì. mo ń bolẹ̀ ti kọ́ yẹn bolẹ̀ ti kọ́ bolẹ̀ ti kọ́. ọlọ́run àmútọ̀ fún wa ni. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. ẹnu. ẹ báwo lẹ ṣe fẹ́ mọ òbò tó bá fẹ̀ lẹ́nu nígbà tó jẹ́ wípé òbò kì í déédéé fẹ̀. ṣe rí ṣe rí sẹ́ńtà ẹnu yẹn ibi imú tẹ bá wo yìí mú ẹrí bó ṣe mọ ẹnu bó ṣe mọ wá síbi ẹnu bí láàrin bí ẹnu yẹn pé gap kan wà níbẹ̀ tó dàbí ẹ bí mark báyìí ẹgbẹ́ ẹnu yẹn lẹ máa mọ̀ so ẹ máa kan tí ìbò máa àwọn nǹkan kan wà tíyàn bá sọ àwọn nǹkan kan wà tíyàn bá sọ níta ó máa give èèyàn away ìwé láti mọ level béèyàn ṣe ṣe pé kinní tó you understand òbò kí n dédé fẹ̀ láti ilẹ̀ òbò tó yẹ pé ó máa ń fẹ̀ nígbà according to bí wọn bá ṣe bímọ sí àti bí wọn bá ṣe ń dàgbà sí so nígbà tí èèyàn ṣì wà ní virgin báwo lèèyàn ṣe lè máa determine bóyá òbò ti fẹ̀ pẹ̀lú ẹnu òbò tí òdò kórí báwo ló ṣe fẹ́ determine ẹ̀ bóyá ó fẹ̀ pẹ̀lẹ́nu ẹ jẹ́ ká máa sọ nǹkan ẹ má máa jẹ́ káwọn nǹkan tá a bá sọ kó máa give away láti káwọn èèyàn mọ bá ṣe ṣe kinní tó òbò ti ò tí ìdókórí àbí òbò tí ọmọ ò jáde nínú ẹ̀rí to jẹ́ wípé bóyá ẹni tó yẹ operation ló fi bí gbogbo ọmọ ẹ̀ báwo lo ṣe fe dìtàmì pé ó fẹ̀ pẹ̀lú at least gbogbo obìnrin kó tó dóko virgin ni wá so báwo lo ṣe ma mo òbò ti ò tí ì fẹ̀ báwo lo ṣe fẹ́ dìtàmì ẹ̀ pẹ̀lú ẹnu tí ò tí ì já balẹ̀ tẹ́fí máa sọ pé ẹnu abẹ́mọ̀ pé òbó máa ń according to activities ni òbó máa ń fẹ́ according to ọmọ tó ti jáde bẹ́ẹ̀ òbó máa ń fẹ́ nígbà tí èèyàn bá ti wọ menopause tó bá ti ń dín nǹkan oṣù bá ti ń dá tí gbogbo àwọn nǹkan tó ń tó ń tó ń tó ń serve òbó bá ti ń kú lòbó fi máa ń fẹ́ okó òkì mọ́bò fẹ́ so báwo lèèyàn ṣe máa mọ̀ láti ẹnu pé òun ló mọ́bò fẹ́ èmi ò fẹ́ kéèyàn máa sọ̀rọ̀ àwọn nǹkan báyẹn lórí platform mi àwọn nǹkan tí èèyàn ò bá lè kọ́gbọ́n bẹ́ẹ̀ bó lẹ ti rí àwọn idea yẹn pé ẹnu nìyàn ti máa mọ̀bò tó fẹ́ẹ́ bẹ́ẹ̀ náà ni mo gbọ́ pé èèyàn máa mọ okó èèyàn máa mọ okó tó tóbi láti ọwọ́ wẹ́ẹ̀ bó lẹ ti gẹ́ẹ̀tì gbogbo yẹn báwo lẹ ṣe lè prove ẹ̀ nǹkan tẹ́ bá ti lè prove scientifically ẹ má gbé wá sórí platform mi èmi ti ṣe kinní ju kéèyàn máa sọ̀rọ̀ nǹkan báyẹn fún mi lọ mi ìdẹ̀ fẹ́ káwọn tó wà lórí platform mi gan mi ìfẹ́ kí mi ìfẹ́ káwọn tó wà lórí platform mi kọ́ nírú nǹkan báyẹn lọ́pọ̀lọ́ wọn pé ẹnu nìyàn ti máa mọ òbò tó fẹ̀ níbo lẹ ti rí gbogbo yẹn anyways ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ a máa continue pẹ̀lú tọ́píìkì next time màá wá mú nǹkan tó kù nǹkan tí mo fẹ́ mú mọ màá mú mọ ẹ jẹ́ kí n lọ torí ẹni tí mò ń dúró ẹni tí ti pè mí lẹ́ẹ̀mẹ́ta kó má yẹ pé kó ráyè wọlé màá máa rí ní Sunday lágbára Ọlọ́run ire o ó dàbọ̀.